wá fẹ́ béèrè kinní kan lọ́wọ́ yín ọba ẹjọ́ kí ni wọ́n fi mọ yín tẹ fi jẹ́ ènìyàn kí ni wọ́n fi ṣẹ̀dá yín. wọ́n dó ìyá mi ni. ok mo mọ̀ pé nǹkan tí mo béèrè ó yẹ kẹ́ mọ̀ ok ènìyàn tí a kọ́kọ́ dá ní ayé kó tó di pé wọ́n bá èèyàn láṣepọ̀ tán fi bí ènìyàn kí ni wọ́n fi ṣẹ̀dá ẹ̀. a ò lè sọ ẹni tó mọ̀ nìkan ló lè sọ so ẹ̀yin ò gbà pé bóyá wọ́n fi erùpẹ̀ dá ènìyàn. mi ò gbàgbọ́ lórí ẹ̀. ọ̀dà ẹ ṣe. because eh, ètò tí a bá nínú bíbélì là ń sọ̀rọ̀ tí o ta bá dẹ̀ wá wọnú koran lọ nǹkan tó ń fi mú ènìyàn pọ̀. àní kíní kan ṣẹlẹ̀ ní ọ̀sán sà ẹ má bínú mo rí fídíò kan tẹ póòsì lọ́sàn-án pẹ̀lú ọmọkùnrin kan tí ẹ ń fi nǹkan kan sínú nǹkan kan. pé kí ọmọkùnrin yẹn sọ nǹkan tó wà nínú nǹkan tẹ́ mú dání yẹn ẹ wá ṣe kinní yẹn lẹ́ẹ̀mẹ́ta bóyá rántí fídíò tí mo sọ yìí. mo rántí. olúwa àgbáyé. ẹjọ ẹjọ sà ẹjọ sà so ọmọkùnrin yẹn nígbà tí ẹni yẹn sọ ọrọ tán ẹ wá sọ ọrọ kan ní pé ó ṣeé ṣe kó mọ nǹkan tó ń ṣe ò pé kinní yìí ni ò kàn mọ̀. àmọ́ kinní kan wà níbẹ̀ gẹ́gẹ́ bí ọmọ yorùbá tí mo rí pé ẹni yẹn ara àwọn tó yẹ kí ẹ máa bá wa fi síta nìyẹn pé kán má máa wá máa gba àwọn èèyàn lówó tó jẹ́ pé nǹkan tí wọn ò mọ̀ torí owó wọn á lọ jókòó sí díẹ̀ ẹ má máa torí ayé ti mọ̀ yín kọjá kẹ́ ẹ máa fọgbọ́n rọ̀ bọ́ọ̀sì àwọn kan pé òkè yẹn ó mọ ilé yìí ò kọ̀ọ̀kan mọ ilé yìí ẹni tí ò mọ nǹkan ò mọ̀ ẹ mọ̀ kan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ sà. ó yẹ kẹ́ bèrè pẹ́sàn lọ́wọ́ rẹ̀ kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ok sir because ó lọ́rọ̀ kan tó sọ tí mo fi mọ̀ pé ẹni yóò tiẹ̀ mọ̀ kankan nípa nǹkan tó ń ṣe yẹn ó ń kọ nǹkan kan lójú yín ó ní tí ìgbín bá rìn ó ní akọ̀ǹgbá ó ní tí ìjàpá bá rìn akọ̀ǹgbá tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n ní tí ìgbín bá mí la máa pè ní ilẹ̀ Yorùbá wọ́n ní tí ìgbín bá mí ẹ padà lọ wo fídíò òun tó dẹ̀ ń jẹ́ babaláwo ó ní tí ìgbín bá ń rìn akọ̀ǹgbá ó ní tí ìjàpá bá ń rìn akọ̀ǹgbá tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ láyé so ìyẹn lásán ìṣe náà pé kẹjẹ kẹ mọ̀ pé ẹni yóò tiẹ̀ mọ̀ ọkọ tó gbé dání ó kàn ń ṣe fún wa náà fún àwọn ẹni. ẹ gbọ́ ọ̀dọ̀ ẹ gbọ́ ọ̀dọ̀ mi rẹ sọ mo bá dùn pọ́ìntì tẹ yọ jáde ṣe rí èmi tẹ́ wò yìí a ò dá mi láti wá máa yẹ̀yẹ́ ènìyàn nǹkan tí a dá mi fún òun ni reality to find out the truth ibi tí a ò bá dẹ̀ ti find out truth lónìí a lè find out truth ń bẹ̀rẹ̀ la so nǹkan tí mo kàn fẹ́ correct ni wípé nǹkan tí o bá mọ̀ ni kò sọ fún mi pé o mọ̀ nǹkan tí o bá mọ̀ wọ́n sọ pé o mọ̀ mi ò ní tipátipá tí wá sí igbá fún ìbéèrè pẹ̀sùn lọ́wọ́ wọn ni wípé ṣé ó possible kí èèyàn fi ifá tàbí wòlíì kórìíran ó wá sọ pé nǹkan báyìí ló wà nínú ìta bá kọ́ báyìí ó lóun lè ṣe é ìgbà tí èmi dẹ̀ mọ̀ wípé láti ìgbà tí mo ti rìn mi ò tí ì pàdé rò kan bẹ́ẹ̀ yẹn kò tí ì exist mo wá ní tó bá lè ṣe máa fún ẹ ní mọ́tò ẹyọ kan to detect the reality so nígbà tó dẹ̀ wá ó sí ẹ̀kíní ó sí ẹ̀kejì ó sí ẹ̀kẹta so mo ní láti encourage ẹ̀ nígbà kó má bàa rí wípé bóyá wàá fèrè sí ẹ̀yẹ ń bí ẹ̀yin ènìyàn ẹni yìí nígbà míì wà ènìyàn lè sọ àsọdùn láti fi gbé ọjà ẹ̀ lárugẹ láti fi gbé nǹkan tó ní lárugẹ ẹ má wàá torí ti pé bóyá ẹni yìí ò gba nǹkan tó wà níbí yìí tẹ wá wò pé kò lè wúlò fún nǹkan míì ó lè mọ ewé ó lè mọ egbò ṣùgbọ́n tá a bá kọ̀ǹdẹ̀mù ẹ̀ bẹ́ẹ̀ yẹn a kọ̀ǹdẹ̀mù àwọn ibi àwọn aspect ibi tó wúlò fún ó dàbí kí dókítà jáde ó sọ fún wa wípé wọ́n lè ṣe operation tó dẹ̀ jẹ́ wípé malaria nìkan ló lè treat so ṣé torí pé èsì kò lè ṣe operation yẹn wá fi hàn wípé kì í ṣe doctor no so we need to analyse everything so bó ṣe wà yẹn ń sìn ó lè má mọ anything pé ká fi ifá yẹ nǹkan wò but kó mọ ewé kó mọ egbò. ẹ ṣe ẹ ṣe gan ṣe rí ṣe rí àwọn èèyàn wa wọ́n máa ń ṣe mistake kan sọ. ṣe rí ìyàtọ̀ ni prophecy àti kéèyàn rí vision fihàn ṣe rí àwọn èèyàn míì máa ń sọ wọ́n máa ń prophesize ni but àwọn èèyàn wa máa ń fi pé torí pé wọ́n prophesize ẹ̀ pé vision lẹ́nu yẹn rí prophecy míì ni wípé ìránṣẹ́ ọlọ́run yẹn kàn kára ẹ̀ sí pé òun jẹ́ ìránṣẹ́ ọlọ́run òun lè sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ẹ̀ kó rí bẹ́ẹ̀ yan mí ọlọ́run kọ́ ló rán ọlọ́run fi nǹkan kan hàn ó kàn pa àṣẹ ni pé níwòyí ọdún tó ń bọ̀ sẹ́wàá gbé ọmọ dání ó prophesize ni. ìyẹn ni prophesize àbí. ẹ ó prophesize me àwọn èèyàn aláìdá kan mọ̀ wọ́n á máa sọ pé orí vision fóun pé vision yẹn ò rí bẹ́ẹ̀ yẹn òun ṣe vision òun kàn fẹ́ dá agbára ọlọ́run wò ni ó kàn prophesize nínú ayé ọ̀ ní sóun ni ọlọ́run ò rán ọlọ́run ò fi kankan hàn òun kàn sọ pé ní oṣù tó ń bọ̀ yìí ó máa ra mọ́tò pẹ̀lú àṣẹ ọlọ́run ìyẹn nìyẹn ṣé wá rí ti vision tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó tún lọ bí ọ̀rọ̀ nǹkan tá a sọ tán ẹni pé tí ìgbín bá mí àmì kan gbá ẹ̀yin náà mọ àgbà nìyí ẹ rí i pé àwọn àgbà máa lo kinní yẹn ní àtijọ́ tán bá ti lo kinní yẹn tán wọ́n máa ń sọ̀rọ̀ yẹn wọ́n ní tán bá ti fọwọ́ gbá ìsàlẹ̀ ẹnu wọn báyìí wọ́n ní tí ìmí bá mi àmì kan gbá tí ìkàrà wọn bá mi àmì kan gbá òun kinní yẹn wọ́n máa pè ní ohun mọ̀ ní àtijọ́ kì í ṣe pé bóyá èèyàn kan rí nǹkan kan bíi tẹlifíṣàn o ò mọ̀ ni so tán bá ti sọ pé tí mi bá ní tí mi bá ní amíkun gbá yẹn a máa jí nǹkan tó wà nínú wọn dìde nǹkan yẹn wá máa sọ fún wọn sí ẹni tán bá sọ nǹkan márùn-ún mẹ́ta lè bọ́ sí àbí mẹ́rin nǹkan yòókù ò ní bọ́ sí ohun mọ̀ yẹn á kàn máa fún wọn ní òye wípé ẹni tí wọ́n bá sọ̀rọ̀ tó dúró síwájú wọn yìí nǹkan báyìí ló ń dà kọjá. nǹkan tí o mọ̀ yẹn ń ṣe nìyẹn ṣé rí ti vision téèyàn kan lóun rí vision séèyàn wọ́n máa ń sọ kinní kan fáwọn èèyàn kan wọ́n máa ń lo géèmù kan fáwọn èèyàn àwọn èèyàn ò mọ̀ ṣé rí tí ẹ bá ti rí ṣọ́ọ̀ṣì téèyàn pọ̀ sí tí wọ́n ti wọ hundred tẹ́rí pásítọ̀ tó wà níbẹ̀ àbí wọ́n wọ one fifty two hundred tẹ́rí pásítọ̀ tó sọ pé èèyàn kan ó kọ application síbi iṣẹ́ kan bí wọn gbà ó ti pẹ́ tó ti ń kọ́ tí wọn gbà ṣé rí tó bá ti sọ á wá ní sùúrù tó bá ti ní kí gbàdúrà ṣẹ́ra wá fi ojú sí èèyàn kan tí àdúrà yẹn ká lára jù tó yẹ pé ìgbà tó fẹ́ gbà ṣe mọ̀ pé èèyàn tí nǹkan ṣe gangan bó ṣe máa àdúrà rẹ̀. ẹ sáà fẹ́ já iṣẹ́ gbogbo pásítọ̀ ṣé ẹ fẹ́ fẹ́ pé bílù wọn pa ni. náà kékeré à ń já. ẹ ò ní ìdádé sọ̀rọ̀ ní lẹ́bù yẹn náà. ok sir. nǹkan táwọn kan ń jẹ nìyẹn náà. ok ok hmm. ẹ má bínú sáà. ẹ jẹ́ káwọn náà hmm. jẹun. Hmm torí tá a bá tí a bá bẹ̀rẹ̀ sí kí gbogbo àṣírí ìsìn tí gbogbo àwọn èèyàn bá já tán sí à lè bọ́ àwọn pásítọ̀ wọn máa di jàǹdùkú sáárín ìlú ẹ jẹ́ kó máa rí wọ́n jẹ díẹ̀ díẹ̀. ẹ ṣe gan o. ó yá sínú sí oníbèrè ni. ah no. no so èmi mọ̀ wípé àwa tí a wà láyé yìí onírìrì tí Ọlọ́run fi dá onírìrì tí gbogbo wa fi wà láyé ó dẹ̀ dá mi lójú pé kò sí bí a ṣe lè sọ̀rọ̀ tó gbogbo wa ò lè gbọ́n tán gbogbo wa ò dẹ̀ lè gọ̀ tán. ọba mo fẹ́ dá sí ọ̀rọ̀ ọ̀rọ̀ fídíò yẹn tó lóye máa wò. number one pé táwọn bá mí àmì kan gbá bí gbígbé bá mí àmì kan ìkarahun ẹ̀ number one mo ti máa ń sọ ti pẹ́ kò sí nǹkan kan tí ẹ sọ̀rọ̀ kan nínú fídíò yẹn ní láyé àtijọ́ ẹni wọ́n máa ń gbé igbá oyin àti igbá kinní kan wọ́n máa gbé sílẹ̀ wọ́n máa ní kí wọ́n wá wò àwọn area yẹn examination náà máa ń fi ń ṣe fún ọba tán fẹ́ yàn láti lè wo oríire ẹ̀ a máa ń dice láti wo nǹkan now nínú Ifá pé wọ́n ń dáfá láti dáfá sí nǹkan kì í ṣe láti fi láti fi gambu tàbí láti fi láti fi ifá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ibi táwọn èèyàn ti máa ń ṣe mistake ìbéèrè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tá a máa ń fọ̀pẹ̀lẹ̀ béèrè tá a máa ń lébò láti béèrè nǹkan kì í ṣe láti chẹ́ẹ̀kì nǹkan tí a fẹ́ fi check pé ok o kìíní yìí o kí ló wà nù kìíní rárá tó bá dáfá fún yàn gbogbo odù pátápátá ló ti ní ẹsẹ̀ kọ̀ọ̀kan ìwọ̀nba bí tó bá mọ̀ ọ́n kì mọ́ náà ló máa mọ̀ tó bá kọ́ mọ́ ló máa mọ̀ ọ́n kì mọ́ so náà ó wá fẹ́ béèrè pé ifá tó dà ṣé ire ni fáyẹn sọ àbí ifá yẹn kun ìbò tó ẹlò àwọn míì ti ń gbé wọn ti ń gbé ifá tàbí ká pé ọ̀rọ̀ nípa bíbéèrè nǹkan ṣẹ̀ṣe wọ́n ti ń gbé wọ another length wọ́n ti ń fi kàrámọ̀ tó ju nǹkan táwọn bàbá wa gbọ́n ṣe gbé kalẹ̀ wọ́n ti gbé wọ́. kò pọ́síbù kí n kò pọ́síbù kí n gbé nǹkan kí n gbé pamọ́ fúnra ara mi èmi ni mo gbé pamọ́ kí n wá sọ fún ẹ wípé kó o wá béèrè pé kí ni mo gbé sínú kinní yẹn kó fi fá béèrè ọ̀tọ̀ ni pé ká sọ ọ̀tọ̀ ni ká sọ̀rọ̀ randomly ká sọ̀rọ̀ randomly pé kí nǹkan sọ pé nǹkan kan wà nù ike gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ti sọ ń sìn nígbà tí bàbá yẹn bá yín sọ̀rọ̀ pé tẹ́nìkan bá sọ pé nǹkan wà ń bẹ̀ the second person á sọ pé kò sí ń bẹ̀ so tí ò bá bá tí ò bá wó tí ò bá dúró lérò á wó ní ìbú so yes or no nìkan la máa ń fi Ifá béèrè and Olódùmarè ló máa ń fi fún yàn kì í ṣe nǹkan àlérí ṣe. o lè fẹ́ rìnrìn àjò kó fọ̀pẹ̀lẹ̀ béèrè bí ìgbà téèyàn bá ń lọ ibìkan tó fọ̀pẹ̀lẹ̀ béèrè pé ibi tí mò ń lọ yìí màá ń bẹ̀ tó fọ̀pẹ̀lẹ̀ béèrè tọ́pẹ̀lẹ̀ bá sọ pé bẹ́ẹ̀ ni lọ bẹ̀ tó bá sọ pé kò síre ń bẹ̀ tí ìgbàgbọ́ ẹ̀ bá sọ pé kò síre ń bẹ̀ even bó torí pé o ti gbọ́ pé kò síre ń bẹ̀ yẹn tó bá lọ bẹ̀ tí àwọn normal ìdojúkọ tó bá fèsì ẹ tẹ́ni ẹ bá fèsì ẹ níbẹ̀ torí pé ó ti gbọ́ pé kóun má kóun má lọbẹ yẹn kò ní jẹ́ kó ní interest láti stay strong pẹ̀lú ibi tó ń lọ yẹn torí ó ti ní negative thought already nípa ẹ̀. ó dàbí pé Jamiu olódodo fẹ́ béèrè question lọ́wọ́ yín. ok sir. Mr. Jamiu you are welcome. Uh, Jojo. Hello, hello ọba. Kí ni ìbéèrè yín? Ah, ẹ jọ ẹyin ẹ̀gbọ́n mi kan ni ó wà Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí, ó wá láti Canada. So ó ti wá sú gan, àwọn èèyàn kan wá disturb ẹ ní, wọ́n wá béèrè owó lọ́wọ́ ẹ̀. So wọ́n ní kí n bá wọn béèrè lọ́wọ́ ọba pé ìgbà tó wá disturb ọba gba yín pé mo lẹ̀ sá lọ́gbà yẹn, ìgbé bìkan òun náà fẹ́ sá kúrò lé. Ibi tó ti ń lo fóònù, tó ti ń lo anything. Ìlú àwọn ẹ̀wọ̀n ni mo sá lọ. <laughs> ọba mo serious o wọn ti bẹ́ẹ̀ pa kókó ọkọ̀ wa gbálẹ̀kùn ni wọn wá béèrè owó lọ́wọ́ ẹ̀ all the time láti jọ́ tó ti dé ó ní wọn ò súnmọ́jú. ẹnikẹ́ni ẹ máa bọ̀ lọ́dọ̀ mi. níbo lọ́dọ̀ yín. ìbẹ̀júlẹ̀ kí ni. ìbẹ̀júlẹ̀ kí òkè máa sọ fún mo serious ọba o ṣé kí n fún nọ́mbà yín. ẹ fún nọ́mbà mi ẹni kó máa bọ̀ lọ́dọ̀ máa gbé wọnú laka pààyàn lọ́wọ́ ọ̀ níri. káàbọ̀ bá solomon ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. sọ́dà tí wọ́n sọ nípa kí lẹ wí. wọ́n sọ pé ifá ọkọ̀ ìbèrè yẹ́ sọ̀rọ̀ wọ́n á fẹ́ béèrè lọ́wọ́ pé ṣó ifá yàtọ̀ sí pé wọ́n fi fi yẹ́ sọ̀rọ̀ àwọn tó ń tẹ fáyẹ̀ náà ṣé gbogbo nǹkan tó ń ṣe wàhálà lórí ẹ̀ ṣé yẹ́ sọ̀rọ̀ náà rẹ̀ àbí nǹkan mi wà tẹ́ pé wọ́n máa ń tọ́ka sí tọ́ba. ọ̀yá ọba ifá ẹ dá wọn lóhùn. ok um, nípa ìbéèrè tẹ̀lé kì í ṣe mo ní pé tá bá fẹ́ béèrè nǹkan yes or no pé ká fìbò ká bí fìbò béèrè nǹkan yes or no à ń fi béèrè bọ̀ tá bá sọ̀rọ̀ nípa ifá mo ti kọ́kọ́ sọ síwájú mo ní bó bá ṣe lè kì mọ́ náà ló máa lè sọ nípa ifá sọ́rí o pé bó bá ṣe lè ẹ̀kọ́ tó kọ́ mọ ló máa lè kí mọ and ifá òun ṣe láti fi gamble tàbí láti fi bóyá wọ́n gbé nǹkan kan pamọ́ kó sọ pé o fẹ́ fi béèrè pé kí ni nǹkan tó fi sínú kínní ní tí mò ń ṣàlàyé fún yín nìyẹn so tá a bá dá ifá tá a bá tóbi tífá bá bíyàn tán tẹ̀ nífá odù tó bí àákì àwọn tó mọ̀ bó ṣe kọ wọn ò kì wọn ò yọ èèwọ̀ wọn ò yọ èèwọ̀ wọ́n yọ àwọn ìkìlọ̀ fún láti manualize wọ́n á ti fún gẹ́gẹ́ bí manual láti lo ìrìn àjò ẹ̀ wọ́n á ní pé tábà wá dá afa kalẹ̀ tábà wá ń ṣàlàyé fún yàn ẹni yẹn báyà jẹ́ pé ẹni tó jẹ́ pé kàn nídìí wàá béèrè pé òun fẹ́ lọ ìrìn àjò báyìí ni kóun lọ ni àbí kóun má lọ ṣé eré wà ń bẹ àbí kò sí ń bẹ àwọn nǹkan tá a máa ń fi ọ̀pẹ̀lẹ̀ béèrè nìyẹn gẹ́gẹ́ bí nǹkan tí màá nìyẹn wá practice níbẹ̀ yẹn tó gbé gbági n tí mò ń sọ nìyẹn. ẹ ṣe gan. ṣé mo dá yín lóhùn dáadáa sà. báyìí ẹgbẹ̀yìn ọba ìkálẹ̀ ẹ káàárọ̀. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé um, ó ṣẹlẹ̀ rí nìkan ti sin ẹni yẹn fún bíi thirteen years wọ́n wá fẹ́ ṣọ̀wọ́n kan bẹ̀ wọ́n wá láti wú òkú ẹ̀ kúrò ńbẹ̀ wọ́n á padà lọ sí sẹ́ẹ̀lì kejì odi kejì wọ́n gbà tó máa wú ẹni yẹn bọ́ọ̀lù tí iná ṣe bá kò sí kankan tó yin ilé ààrẹ nìyẹn bọ̀rẹ́ wá ṣe ní kàyéfì pé irú èèyàn báyẹn torí ta ló mọ̀ bóyá ìjọba ọlọ́run ló máa wọ̀ ní kí ni nǹkan tó fà á ṣé spiritual ni àbí torí àárín ẹ̀ ò yé mi mo ṣe ní kí n bèrè bóyá àìlè tàn mọ́lẹ̀ síbẹ̀ yẹn. ìdí tí ò jẹra àbí. bẹ́ẹ̀ni. àwọn ẹ̀kan hètì ẹ̀ ni ẹran ara ò dùn. ọba ẹjẹ ẹ ṣe ẹjẹ ṣé mo lè dá sí. ó yá. ẹ ṣe kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe gbogbo èèyàn ló máa dìkè kì í ṣe gbogbo èèyàn ló máa dìkè so ó nírú àwọn ẹ̀yà èèyàn kan míì tó jẹ́ pé wọn kì í jẹrà tí ẹran ara wọn ò ní bàjẹ́ kì í ṣe pé kò jẹrà o bọ̀ kò ní kò ní dismantle kò ní fọ́ká kò ní túká so ó máa ti bàjẹ́ náà tẹ́ bá fọwọ́ fà á tẹ́ bá fọwọ́ fà á ó máa já ẹran yẹn máa já but bó ṣe wà yẹn náà ló ṣe máa ló ṣe máa wà so ó nírú àwọn ẹ̀yà kan àwọn ẹ̀yà ẹ̀dá kan tó ní ìlera. ẹ má bínú ẹ jẹ́ kí n bẹ question. láàrin ọjọ́ láàrin ọjọ́ bíi mélòó kan tó ti wọnú kòtò ni wọ́n ti ń bàjẹ́ so sáyẹ́ǹsì ló sọ nípa yẹn so kì í ṣe bóyá spiritual àbẹ́yàn gidi ni wọ́n àbẹ́ni ọlọ́run ni wọ́n àbí wọ́n ń ṣẹni ọlọ́run. Okay. so ṣe rí àwọn nǹkan tí ẹ ń sọ wọ̀nyí wípé nìkan wà ẹ gbé sínú kòtò bóyá kò bẹ̀rẹ̀ bóyá àdúgbò tẹ́tẹ́ ráàpọ̀ ẹ nìyẹn kí tó lè mọ̀ pé kò jẹrà ẹ jẹ́ ká yọ igi kúrò ńbẹ̀ so ká wá walẹ̀ èmi ká gbé sí ká wá gbọ́nlẹ̀ bó after one years ká tó wá lọ padà wò. ó wà kò jẹrà ọmọ kékeré kan ọmọ kékeré kan sí tọkàn sí pẹ̀lú aṣọ lásán àwọn ìròbò àwọn ìròbò àwọn ọmọ delta state yẹn tó tó dídì kú nílùú wa tán sì sí etí wọn pè bẹ́ẹ̀ ní etí ìrégún nílùú mi ìgbà tí ìjọba wa fẹ́ ṣe gádà abẹ yẹn tán fẹ́ ṣe kànáà yẹn wọ́n ń fi katakata wú ilẹ̀ ẹbẹ̀ láti lè ṣe gọ́tà ńlá sí wọ́n wú òkú yẹn ó dẹ̀ ti lé ní two years tán ti sí wọ́n wú òkú yẹn lóòótọ́ ó ti ó ẹ máa mọ̀ pé òkú yẹn ti ó ti bàjẹ́ but kì í ṣe pé bíbàjẹ́ pé kí kí nǹkan jẹrà ká má rí mọ́. ó kó egungun. so ẹran ara ẹ ṣì wà lára ẹ̀ ó dẹ̀ ti lé ní two years ọmọ yẹn ò dẹ̀ ti lè jọ bí ọmọ kò ti lè jọ ọmọ ọdún márùn-ún lọ́ngbà tó kú yẹn. with your own research. bẹ́ẹ̀ sọ. ẹni tó ń gbé sínú pósí tó ń faṣọ rap. bẹ́ẹ̀ sọ. á tó ọdún mẹ́rin tó máa lò kó dé bó máa lè jẹrà. ẹni tó gbé sínú pósí tán tí ò sí tí ò sí preservation bóyá environment tí kì í jẹ́ kéèyàn jẹrà lára ẹ̀. Hmm. tán bá gbé sínú kòtò tó bá máa tó tó bá máa tó bíi eight eight months ó máa ti bàjẹ́. ok tí ó máa ti gbogbo ẹran ara ẹ yẹn ó máa ti jẹrà ni àbí ìdí kan máa máa ṣe wọ̀lọ̀wọ̀lọ̀ ńbẹ̀. gbogbo ikùn ẹ ti máa bàjẹ́ ìdí á ti jẹrà gbogbo àwọn ibi tó máa kù tó máa kù ó ní àwọn area kan tó yẹ pé irú orí orí àti orí àwọ̀ òtí ní bọ́tán lára orí torí pé kò ráyè yí tó. So, awọ ò tí ì ní yí tán lára orí but orí á ti then gbogbo ẹran tó wà ní abẹ́ awọ á bàjẹ́ so awọ á ti lẹ̀ mọ́ egungun. wẹ́n nǹkan ló ṣẹlẹ̀ ni pé mi ò wú òkú rí. àwọn tó bá ọ̀tọ̀ ni pé wọn ò kì sọ̀rọ̀ wú òkú láti hmm. rí àwọn ibi tó ti máa ta ilé tó máa wú òkú tán máa tú lọ sin so táwọn èèyàn ti rí dáadáa. èyí tó ti ṣẹlẹ̀ yìí ẹ̀pẹ́ ló ti ṣẹlẹ̀ méjì dẹ̀ ní lẹ́pẹ́ nírú ẹ̀ báyẹn tó ti ṣẹlẹ̀ tí kì í ṣọ̀rọ̀ ten years ọ̀tí san muslim dẹ̀ ni wọ́n. ìyẹn báyẹn òṣùpá ti sọ pé ó yí ọlọ́run jẹ dáná. ọba àṣegùn ẹjọ mú fẹ́ béèrè béèrè kan bóyá ẹ̀yin lè bá mi tàn mọ́lẹ̀ sí yẹn náà ọba kò sọ́ba ṣègùn bí o àbí tade. ọba ifá ẹ má bínú mo gẹ́ ìtòrúkọ yín rọ̀ǹgì ni ọba ifá àgbáyé. ọba ifá àgbáyé. Hmm. ẹ má bínú ẹ̀hẹ́ wọ́n ní àwọn òwe kan wà tó pè ní book of Enoch wọ́n ní àwọn kan àwọn creature kan wà ń gbà kan tán ní Anunnaki ǹjẹ́ gbọ́ rí. okay in the book of Enoch. Yeah. Uh, number one àwa gan ò tiẹ̀ book of enoch yẹn kà torí pé wọ́n ti yọ kúrò nínú bible. àwọn anaki lẹ́ ń sọ̀rọ̀ nípa yẹn anaki àwọn kan ń pè wọ́n ní òmìrán. book of enoch book of judith lost of bible lẹ́ ń sọ nípa yẹn. ǹjẹ́ ó ní. madam bọ́n sleep now look at your face. nǹkan tí a lè mọ̀ nípa wọn tí ẹ̀ lè bọ́ wa nílẹ̀ wí. ó dàárọ̀ good night Please. good night. ìwé ẹ lè fi bó wa nínú ẹ. yes gbogbo gbogbo ìwé yẹn is fifteen fifteen books tó ń yọ kó nínú bíbélì So, a lè fi kọ́ yín tẹ́ bá lè sanwó. okay ibi tí jésù ibi tí jésù ti bímọ àwọn ìwé tí jésù ti bímọ nìyẹn tó fẹ́ maria magdalene. wow. Mm so tẹ́ bá tẹ́ bá tẹ́ bá sanwó a lè kọ́ yín. ẹ ẹ màá contact yín lórí whatsapp yẹn contact lórí whatsapp. ìbẹ́ ti ní whatsapp mi. ẹ fún mi. oh eight one. oh eight one. three four. three four. three seven two seven six seven then six seven zero eight one three four two seven six seven six yes. seven no oh eight one three four two seven six seven five six. okay okay na chat up later in the morning. all right so ẹ ọyá sínú sínú kí ni ìbéèrè tó lọ kó fẹ́ béèrè. no no no no mo ti wọn ti dáhùn ni pé èmi kò bóyá nǹkan tí ọ́fíìsì wa lórí ń gbà yẹn ni pé tó bá ṣe dáadáa ni wọn kì í dìke so wọn ti sọ lọ́rọ̀ mo ṣe dákẹ́. ẹ tó bá ṣe dáadáa. so ẹ so gbogbo nǹkan tó máa ń sọ fún wa ń gbà yẹn so àṣé wọn ló máa ń pa fún wa wọn ti bá wọn fún wa gan ọba o. ẹni tó bá ṣe dáadáa ikán ló máa ń jẹ wọn jọ máa láìka àwọ wọn ẹni tó bá ṣe ibi náà nìkan òkè máa ń jẹ tó máa sọ pé àwọn hate egungun àwọn ọ̀la. Ah, ah, ó dáa kò sí wàhálà lẹ́jọ́ <laughs> ipá. ẹ̀yin ènìyàn tẹ́ bá sì ní question mo sì wà fún yín ẹ double tap gan ẹ kàn wà ní fifty four látàárọ̀ gbogbo yín dẹ̀ gbádùn program yẹn ẹ dẹ̀ jókòó pa sí comment section ẹ send gift ẹ send anything. ó lágbára o. àwọn èèyàn gan tó send request gan ti gbàgbé sùn lọ. ezid ezid wọ́n gbọ́ báyìí wọ́n sọ̀rọ̀ o ẹ̀ẹ́dẹ̀ send request. ọba ṣé mo lè béèrè ìbéèrè lọ́wọ́ yín. ok. tẹ ẹgbàá ẹgbàá gbọ́ nínú ifá mi ò gbàgbọ́ nínú ifá mò ń kẹ́kọ̀ọ́ nínú ifá ni because we àwa ènìyàn a ò the word ìgbàgbọ́ ó yàtọ̀ sí pé à ń kọ́ à ń kọ́ ẹ̀kọ́ lára nǹkan hmm. ìgbàgbọ́ ìtumọ̀ ìgbàgbọ́ ni wípé nǹkan yìí mo gbàgbọ́ wípé nǹkan yìí ló máa control ìgbésí ayé mi gbogbo nǹkan tí bá ti fẹ́ ṣe pátá kíní ẹ̀ ló máa kọ̀ǹtrólù ẹ̀ nǹkan tó ń pè ní mo nígbàgbọ́ nínú nǹkan nìyẹn. ok. ó ní àwọn aspect ibi tí mo tí mo gba tiẹ̀ nínú ifá ó ní àwọn aspect ibi tí mi ò gba tiẹ̀. but eh, eh, ok eh, bóyá ìbéèrè mi yẹn bóyá torí ẹ ti fẹ́ dáhùn nǹkan tí mo fẹ́ gan hmm. bóyá bí mo ṣe béèrè yẹn ni ni ó ó ta ko ó ta ko ìgbékalẹ̀ tó yẹ kí n lò fún. ok ok ṣé ẹ ẹ ok ṣé ẹ ẹ ní kí ni òye yín pẹ̀lú ìmọ̀ ifá kí ni kí ni òye tẹ̀yìn nínú pẹ̀lú ìmọ̀ ifá pé à òye mi mi fẹ́ lo wọ́ọ̀dù ìgbàgbọ́ yẹn mọ́. ifá ifá ifá jẹ́ ìtàn ìgbésí ayé àwọn kan tó ń reflect tí àwa èèyàn gbàgbọ́ wípé ó lè reflect nínú ayé wa. tó dẹ̀ real àbí kò real. ó ṣeé ṣe kó real ó dẹ̀ ṣeé ṣe kó má real. okay sir ẹ rí i pé mo lò bẹ́ẹ̀ yẹn pé ó ṣeé ṣe kó real. kó real ó dẹ̀ ṣeé ṣe kó má real. real yes. okay okay ẹ jẹ́ ká ẹ jẹ́ ká wo báyìí tá a bá ní odù kan báyìí hmm. ló bí ẹni ní igbódù. Mm táwa sọ pé báyìí ni ìwà ẹ ṣe rí ṣe mọ̀ pé hmm. kì í ṣe pé bí a sọ pé báyìí ni kò ṣe máa hùwà hmm. pé báyìí ni ìwà ẹ ṣe rí irú èèyàn báyìí ló máa pàdé irú èèyàn báyìí ló máa fẹ́ irú èèyàn báyìí tó bá fẹ́ kò dára irú ìrìn àjò báyìí ló máa rìn ìlú báyìí ló yìí máa gbé tí adẹ̀ ń pa itan bí fá ṣe jọ bẹ́ẹ̀ ṣé ó máa ń real àbí kò ń real gẹ́gẹ́ bí òye tẹ̀yìn. ó máa ń wáyé tí ẹnìyẹn bá lè ṣe bí ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìtàn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀fún yẹn tó bá lè ṣe hmm. bẹ́ẹ̀ nìyẹn ṣe ṣe kí ni ẹ máa real. Hmm. bọ̀ tí kíní tí ẹnìyẹn ò bá lè ṣe. ẹ jẹ́ kí n establish question kékeré kan sínú ọ̀rọ̀ tí mr tí bàbá wa Ifágbayé ti sọ yẹn ọba ǹjẹ́ a ti rí àsìkò kan tí wọ́n dáfá fún yín rí tó dẹ̀ jánà. káì tó kọjá bẹ́ẹ̀. mi ò ní ifá ò jánà kì í ṣe nǹkan tí mo sọ. bàbá àràbà yìí ẹ̀yin ni mo direct yẹn sí pé ǹjẹ́ a ti rí any time nílé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí ń dáfá dáfá fún yín rí tó dẹ̀ jánà. wọ́n ti dáfá kalẹ̀ rí ẹ̀ máa gbọ́ tí ò tẹ̀ ń ṣe mí náà tí apart tèmi nìkan mo fẹ́ sọ míì tó yẹ pé máa gbọ́ sí ẹ ti máa gbọ́ sí tán ifá kalẹ̀ tí bàbá àràbà dẹ̀ ń kì nígbà tán dẹ̀ ń kí wọ́n ní wọ́n ní ègbìrà mẹ́ta máa wá bá wa níbi tá a ti ń kí fáyẹn bàbá ò dẹ̀ gbé nílùú yẹn lẹ́kí ló ti ṣẹlẹ̀ bàbá ò gbé nílùú yẹn ègbìrà mẹ́ta dẹ̀ dé lóòótọ́ ní àti kúrò nídìí fátàǹkìhún so eh, àwọn yàtọ̀ sí àwọn tèmi tó má sọ tèmi wá ní mo fi ń ṣàpọ́nlé ifá ni so but lélẹ̀ tí eh, ẹ lè béèrè fún ìgbésọ yẹn ṣé mo bá yín ṣé mo sọ wípé fá ò rí ìran. rárá mi ò àlẹ́ ajíjàre ìbéèrè tán béèrè yẹn lèmi tètè dáhùn. èmi náà ń béèrè lọ́wọ́ ẹ̀ kí n sẹ́yìn. èmi náà ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé a ti rí gbà tí èèyàn dáfá fún mi rí ṣèyí bẹ́ẹ̀ lílì ló béèrè question. àmọ́ béèrè pé ǹjẹ́ a ti rí gbà tán dáfá fún yín rí tó dẹ̀ já náà. yes now àìmọye ìgbà. tó o ní aspect yẹn ó mì pé ó rí nìyẹn ok ṣe rí problem tèmi ní mi ò like àbòsí mo máa like reality mo dẹ̀ like máa wà pure ifá real ifá kò real bíbélì real bíbélì ò real koran ni real koran ò real how ẹ̀yin tí ifá bá ń wọ̀kì fún nìkan lẹ máa mọ̀ wípé ó rí ẹni tó ti lọ test ifá tífá ò wọ́ọ̀kì fún kò lè rí ìlì lójú ẹ̀ kò sí nǹkan tẹ́ fẹ́ sọ fún so ìbá that is why tí wọ́n fi sọ̀rọ̀ kan nígbà kan wípé kò sí nǹkan tó jẹ́ babaláwo fake kò sí nǹkan tó jẹ́ babaláwo truth babaláwo tí bá dífá fún ẹ tó bá jánà lọ́dọ̀ ẹ ni babaláwo ti tì ẹ lórí ìlójú ẹ babaláwo tó jẹ́ rí ìlójú ẹ yẹn fake ni lọ́dọ̀ ẹlòmíràn so that is my mentality about ọ̀rọ̀ pé kíni torí tá a bá ti sọ wípé ṣe fáre bí ìgbà tó jẹ́ wípé a ti fẹ́ máa gbé àṣà tiwa lé àwọn kan lórí nìyẹn náà kò yẹ kó rí bẹ́ẹ̀ so gbogbo àwọn tó ń ṣe àwọn tó ń ṣe tí koran tí bíbélì tí bíbélì ò bá rè wọn ní ní ọmọ ẹ̀yìn tó tó bẹ́ẹ̀ yẹn ó wọ̀kì fún wọn ló fà tó fi ń tẹ̀lé wọn bí koran ò bá rè lọ́dọ̀ àwọn kan wọn ní ní àwọn ọmọ ẹ̀yìn tó tó bẹ́ẹ̀ yẹn bí ifá ò bá rè wọn ò ní ní àwọn ọmọ ẹ̀yìn títí wọn so bí àwọn kan ṣe contradict ifá bẹ́ẹ̀ ni àwọn kan náà contradict bíbélì bẹ́ẹ̀ ni àwọn kan náà contradict kínní so ẹni tí ó bá ti dá ifá fún ẹ tó bá ti jánà lójú ẹ òun ni awo títì ẹ òun ló rí ìlójú títì ẹ ẹni tó wá rí ìlójú títì ẹ yẹn lọ́dọ̀ ẹlòmíì fèkì ni bí àwọn èèyàn ṣe ń polówó bí àwọn èèyàn ṣe ń polówó awo àwọn ìjọmọlúwàbí tó yẹ sí pé wọ́n gùdù wọ́n ṣe gbá o a máa rí àwọn kan tó máa ti lọ sọ́dọ̀ wọn tó máa pè wọ́n tí wọ́n ò ní jánà. Hmm. yes. ẹ ẹ parọ́ ọba ọba Solomon ẹ parọ́ ẹ parọ́ ìdí ni pé mo a ti rí ṣe mọ̀ pé wọ́n ní kókó ìtàkùn téèyàn bá fojú ré náà nígbà míì a máa gbé ni ṣubú a ti dá dùn mí kalẹ̀ tó yẹ pé ìròjú ò ní jẹ́ kéèyàn kíjọ ẹsẹ̀ mẹ́ta lọ tó dẹ̀ jẹ́ pé nínú ifá tó kọ́ bóyá nínú kíkà nínú kíkọ́ ẹ ní títò tiẹ̀ ó lè jẹ́ pé nínú mẹ́wàá tó mọ̀ ó lè jẹ́ pé ìpele kẹjọ ni ifá ti má bẹ so tó bá jẹ́ pé ibi mẹ́ta yẹn ló ti dúró mẹ́ta yẹn náà ni wàá kí ẹni á dẹ̀ sọ pé kò bá nǹkan tó ń wá mu so mo understand yín dáadáa. so ìkọ́ta sọ náà nìyẹn wípé ilé ayé yìí ẹni tó bá sọ pé kíní kan rìlì ẹni ẹnìkan ló rìlì fún. so ọba um, Benili. oye bàbá. jẹ́ ń gbọ́ nǹkan tí nǹkan tí nǹkan tó ń sọ mo láìkì ọba Solomon yìí dáadáa even ní ìsìn báyìí mo túbọ̀ láìkì ọba Solomon dáadáa sí. Hmm, ohun tí inú mi ti ẹ̀ dùn pé ìgbà kan ti wà tí ifá ti jánà fún wọn ohun tí mo dẹ̀ fẹ́ decode nínú ọ̀rọ̀ wọn ni pé ifá ó máa ń jánà àmọ́ ẹni tó ń kí yẹn ni ó lè ṣe mistake. yes. ifá kò sí o kò sí irọ́ kankan nídìí ifá ṣùgbọ́n akápò tó dáfá yẹn fún ẹnìkan ló lè parọ́ ohun tífá bá sọ yẹn kò ní yí dà bó ṣe rí ìfún yín lọ́jọ́ kan yẹn ló rí ní ọjọ́ gbogbo. ok bẹ́ẹ̀ni lè ẹ jẹ́ kí n bèrè pẹsẹ kan láàrin yẹn ṣé àáfà kan lè bọ́ ìta kó sọ fún yín wípé àwọn ibì kan wà nínú koran tó jẹ́ irọ́ o mi ò mi ò mi ò rí ìwé ní nǹkan yẹn kò ń ṣe agbára kan wọn sọ pé àwọn sọ pé agbára kan wà náà táwọn lè gbé jáde kò sí nǹkan agbára kan báyìí táwọn lè sọ pé wọ́n wọ́n kà síta pé wọ́n ka àárí àgbà tí náà dẹ̀ máa sọ lára igi lára igi kan tábẹ̀rẹ̀ sí ní jó rárá àfi tá bá mú ewé iná tá mú ewé kinní kan mọ́ kinní kan láì jẹ́ pé wọ́n wọ́n fi nǹkan ìbílẹ̀ Yorùbá mọ́ nǹkan wọn kò sí agbára kankan wọn ò lè na kò rán sí ìyàn báyìí kẹ́ni ẹ̀ dẹ̀ wọn ò lè na báàbù síyàn kó laná ṣùgbọ́n mo lè na e, èèyàn lè na o káyọ̀ kan kó ṣubú láìláì kò possible. bẹ́ẹ̀ni lè bẹ́ẹ̀ni lè problem kan tí mo ní nípa yín ni wípé ẹ lówó mo like àgbékalẹ̀ yín but ẹ sì máa ń ṣe paṣẹ àṣẹ. ọba ọba solomon ọba solomon kì í ṣe paṣẹ o. ẹ má gbèsè yín. ìṣẹ̀sí ẹ kó mi ò sọ ọmọ Jerusalem bàbá mi. mọ ó yé mi kọrọ yín but ẹ jẹ́ ṣe rí kinní ma dá ogun sílẹ̀ ni now tí bá wá gbé yín lọ síwájú nísinsìnyí wípé òkè kí nìkan tí ẹ lè nà wọ́n gbé Kùránì jáde kẹ́yìn náà gbé ti jáde kí nìkan tí ṣé ẹ̀yin ní nǹkan tẹ́lẹ̀ lè nà tí ènìyàn tẹ́lẹ̀ máa gbaná tàbẹ́ kan fi sọ àṣọ dùn. nǹkan tá a lè lo. dáadáa ó wà ṣùgbọ́n èmi ò kì í ṣe àwọn ifá bẹ́ẹ̀ bóyá nǹkan tí mo lè lò báyìí tí mo lè fi gbàyàn báyìí kẹ́ni ẹ̀dẹ̀ ṣubú kó máa nà. ṣùgbọ́n kì í ṣe. nǹkan tó wà tí ẹ ò lè ṣe kò exist. ó exist mo ráwọn èèyàn tó ṣe mi ò kí ni fẹ́ mọ̀ mi iléyàn tí mò ń bá jà. nǹkan téèyàn ń sọ tí ò lè confam kò exist. àná confam o. ok uh, ọba Solomon. but mi mi wáyé wá mi mi ṣe mẹkẹ táìsì mi kí jẹ kí mi wáyé wá jà so kí ni fẹ́ máa ṣe àdùsáré fún. ọba bàbá mi ọba Solomon ṣe ń gbọ́ mi. mo ń gbádùn yín sẹ́. ohun ẹnu lásán ohun ẹnu lásán gan-an wà tó yẹ pé tó bá dojú ogun ogun dé ohun kankan ṣẹlẹ̀ o ohun ẹnu nìkan wà mi ò lè mọ wá sórí afẹ́fẹ́ ká máa wá máa sọ oríṣiríṣi sàm ẹ mọ̀ pé mi ò mọ kọ́lá gbogbo yẹn. àwọn ohun ẹnu yẹn kí ló dé tí wọn ò lò fáwọn fúlàní kó fi lé wọn kó kó má dẹ̀ pa àwọn èèyàn wa mọ́ lóko kí ló dé àwọn àgbààgbà tó wà nílẹ̀ wa kí ló tá a lo kíní yẹn fáwọn fúlàní yẹn. ọ̀gá mi ẹ jẹ́ kí n béèrè question kan tí n bá wá sí àárín ìgboro báyìí ní ìrèlè tẹ́ ẹ gbọ́ pé àbẹ́nilí ó pe arò mọ́ ẹnìkan ní round about o ẹ̀jẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ́ kí lẹ kó máa ṣẹlẹ̀ sí mi the next three hours. that's very good because ẹni pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ju pé ayé máa máa respect yẹn lọ. ayé ò lè respect yẹn. tí ẹ̀yin bá lè lo ẹ̀yin lè fún mi èmi lè bá yín lò ó mo ti gbọ́ a máa rí aláìpẹ́. Eh, bàbá mi sà. lágbára nínú ọlọ́run ní jẹ́ ká ọlọ́run jẹ́ ká rí ìdánwò ayé. ẹni sùúrù ẹni sùúrù ẹ má wọrí ẹ jẹ́ kí n ṣàlàyé kan kékeré kan. ọba Solomon kápá ti tàwàdà tì ká má tanra wa ṣe mọ̀ pé àrẹ̀mọ wà eléyìí tí ò rẹ̀mọ wà. ẹ ó wà. bí kẹ́míkà ṣe wà chemical reaction náà wà nínú ewé àti egbò àti combination of different things bí eku ẹja igbá irú èrà báyìí irú nǹkan báyìí mọ́rú èpo ògì báyìí tán bá papọ̀ tó bá jẹ́ pé fífẹ́ sí ìyàn ṣe mọ̀ pé ẹnìyẹn lè ṣubú lulẹ̀ lójú ẹsẹ̀ kó dẹ̀ kú. ìyẹn ò kì í so oògùn importance ẹ mọ bọ sá from example n sì bí mo ṣe wà yìí mm. láì lo oògùn láì lo anything kákan wá ewèrè pè kákan lọ fẹ́rẹ́fẹ́ kí n fẹ́ sójú èèyàn ẹni á ya wèrè láàrin ìṣẹ́jú márùn-ún. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. so it's a natural something ṣe rí nǹkan tó ń pè ní kẹ́míkà yìí èkó tí àwọn òyìnbó dictate ni wípé kí ni ìjọba. mo sọ pé kẹ́míkà tó òyìnbó èmi sọ fún yín pé. Eh, mo mọ̀ wípé tiwa náà lẹ́ ń sọ mo mọ̀ pé tiwa náà lẹ́ ń sọ so àwọn òyìnbó dictate ẹni ó ní àwọn ewé kan tó wà nílẹ̀ Yorùbá tá a bá jó papọ̀ tí ẹnìyẹn tó bá la lásán tàbí tó bá kan ara ẹnìyẹn ni ara ẹnìyẹn máa bó ni so but irúfẹ́ ẹni tí ò mọ àṣírí yẹn nísìn kẹ́ wàá máa bá mi lérí wípé ẹ fẹ́ gbá mi wípé tẹ́ bá gbá mi wípé mo máa lulẹ̀ so irúfẹ́ àwọn kíni tó bá fi gbá ènìyàn ó lè ṣe èèyàn léṣe. bẹ́ẹ̀ni. it's a dictation wọ́n dictate ẹni so now táwa ń sọ lélẹ́yìí ẹ̀yin má fọwọ́ kàn mí ẹ má sún mọ́ mi wípé kí ni tí ẹ lè fi agbára ilẹ̀ Yorùbá ṣe. Si níbi tẹ́ dúró sí yìí kẹ́nìkan wà níwájú yín kẹ́ má súnmọ́ kẹ́ má bàa sọ anything kẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀ fún irúfẹ́ lé táwọn bàbá máa purọ́ fún wa pé àwọn máa sọ pé kó ya wèrè wọnú gbó lọ kó dẹ̀ máa wọnú gbó lọ yẹn ṣé ara ẹni tó lè ṣe nísìnyí tó wà. ó wà o ọlọmọjà pàdé wọn o. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù bẹnilí ẹni sùúrù nǹkan tí bàbá ń sọ mo yé mi ṣe é rí ẹ jẹ́ kí n wá ṣàlàyé kọ̀ọ̀kan fún yín. Hmm. àwọn àwa náà kọ mẹ́kọ̀ọ́ ìbéèrè tí èmi náà máa ń béèrè lọ́wọ́ ara mi ni pé gbogbo àwọn nǹkan tá a kọ́ mẹ́kọ̀ọ́ yìí ṣé mo ti dán wò rí mi ò dán wò rí so torí pé mi ò dán wò rí mi ò gbúdọ̀ sọ pé kò sí mi ò dẹ̀ gbúdọ̀ sọ pé ó wà torí ẹni tá à ní rí mọ́ èèyàn mi wo ló máa ṣẹ̀mí lẹ́ṣẹ̀ débi pé kí n gbẹ̀mí ẹ̀ but kinní kan wà oògùn ni mo lè fi yánlẹ̀ sílé mi tó bá délé mi tó bá tẹ̀ wá kú èyí lè ò ń ṣe eléyìí ń sọ̀rọ̀ pé tán bá rí èèyàn tó lè tọwọ́ bọ̀wé à á yánlẹ̀ fún pé àti yánlẹ̀ o ó yá wá gbà kọjá á dẹ̀ tẹ́ níbo lẹ ń gbé. Ogun State ni mò ń gbé. táyà ìdìbò lóògùn State. ẹ lè ẹ lè bá mi sọ̀rọ̀ ní WhatsApp. ẹ má bínú ẹjọ́ ṣé immediately ló máa kú ni ẹ tí nípa rí. ẹ má nípa ẹ má ẹni sùúrù mi ò sọ̀rọ̀ nípa Magubai so ẹni sùúrù máa ṣe investigation nípa nǹkan tẹ́ sọ yìí kó tó di pé máa lè tẹ́ àbí mi ò lè tẹ́ now kíní tí ẹ ń sọ yìí ṣé ó máa dàbí èso ni. ẹ̀yin ẹ̀ máa wọ̀ kì í ṣe èso kì í ṣe pé ó máa gún yín. <laughs> so bí èèyàn ẹ̀kọ́ máa dá sílẹ̀ má dẹ̀ tẹ́ sílẹ̀ má dẹ̀ tẹ́ mọ́lẹ̀ má dẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀. ọba Solomon tẹ bá tẹ tán bá dùn yín lẹ́lẹ̀ ló ti rí àwàsùn ok ikọ̀ ó ṣẹ̀ ni pé ṣé tabarẹ́ni tó lè ṣe ìwé ṣé ẹ máa jẹ́ ká wá tẹ kínní yẹn. ah tẹ bá ti tẹ bá ti sọ pé máa ṣe. ifá ọ̀rìn kẹtẹrú ẹ bàbá ẹ jẹ́ ká ṣàlàyé ọkàn fúnra wa ní ìgbà ìwáṣẹ̀ àwọn bàbá wa ẹ ó yọ bàbá bàbá yẹn ní ẹni wọn bàbá wa wọn máa ń lo àwọn nǹkan yìí ẹ dúró náà wọ́n máa ń lo àwọn nǹkan yìí láti fi pa ẹranko nínú igbó ni àwọn bàbá wa wọ́n máa ń lo àwọn ọ̀rọ̀ yìí bá torí wọ́n ń dẹ oko lọ gẹ́gẹ́ bí ọdẹ nínú igbó ẹkùn wá yọ sí wọn lójijì ẹ ẹkùn rèé wọ́n mọ ọ̀rọ̀ méjì mẹ́ta tá máa pè. elémi ò sọ̀rọ̀ èmi ò sọ̀rọ̀ èmi máa bu lọ́lẹ̀ ní ẹ̀ẹ́tẹ̀ kọjá. tí ẹkùn yẹn tí yóò fi kú ní ìgbà ìwáṣẹ̀ a rí inú àwọn ifá kan pé àwọn ọba ilẹ̀ Yorùbá kan wà kì í ṣó kì í ṣèlérí ọba solomon ṣẹ́rí ẹ̀jẹ̀ bàbá bàbá ìfagbáyé mò ń ṣàlàyé àwọn ọkọ̀ ẹ̀jọ̀ hello ẹ kí n ṣàlàyé ọkọ̀ fún ọba solomon ọ̀rọ̀ ọ̀tọ̀ ní bẹ̀rù ọ̀tọ̀ ní pé adẹ́rùbàyàn. problem tí mo ní pẹ̀lú àwa ọmọ yorùbá ni wípé ẹ̀yin tẹ́ wà ní comment section ẹ̀yin lẹ bà ayé jẹ́ àwọn bàbá bàbá bàbá bàbá yín ló bà ayé wa jẹ́ how èmi sọ pé mo fẹ́ mo fẹ́ kú ẹ̀yin wàásù fún mi pé kí ni tiyín sẹ́yìn lẹ fẹ́ kú mo ní mo fẹ́ fi àmì sí experiment ẹni má try ẹ̀ don try kí ni ti yín wetin kò sí ìgbà tó try nǹkan tí mo ní mo fẹ́ dictate nǹkan olúkálùkù ló mọ nǹkan tó wáyé wá sí àwọn òyìnbó tó ṣe ẹrú àwọn òyìnbó tó ṣe bíríìjì èmi èmi ò fẹ́ lọ gbé malẹ̀ lókun ó kú wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ wọ́n bá ṣe lọ fún is is is time is type of experience okay iṣẹ́ tó olúkálùkù gbà láyé ọ̀tọ̀ọ̀tọ̀ to dictate because èmi believe wípé àwọn kankan wà táwọn bàbá wa àtijọ́ máa ń sọ tí ò exist from example number one kò sí nǹkan tó ń jẹ́ ọ̀fẹ́ sábà pé mo tẹnu mọ́ so tí ọ̀fẹ́ bá wà mo ń wá ẹni tó fẹ́ ṣe kò sí nǹkan tó ń jẹ́ wípé igi yìí máa wà níwájú láì jẹ́ pé ó lọ kàn sí ó máa igi yẹn wípé wọ́n máa nawọ́ sí kàbọ̀ wọ́n máa na kíní kan sí igi igi yẹn máa wọ̀rọ̀ ewé gbogbo yẹn wọ́n fi ń dẹ́rù bá àwọn ènìyàn ní so irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mo fẹ́ ká try ẹ̀ kó jẹ́ reality no mo lè fi àmì sí experiment yẹn. àbáwà tán máa kàn mọ́gi láàárọ̀ tó máa gbẹ tígi òun máa gbẹ tó máa pa igi ọ̀hún àbà ó wà tán máa kàn pọ̀ wọ́n máa kàn ni. àbà bí báwo ṣe wọ́n máa kàn sínú igi irú bí àbà bí báwo. àbà ẹ ṣáà mọ̀ nǹkan tó ń pè ní àbà. no no no so ó máa fi sókàn mọ́ igi yẹn. ẹ kìíní yẹn dàbí ó máa dàbí kóòmù báyìí pọ̀tù náà fi ń rọ tán bá ti ṣiṣẹ́ sí lára tán bá kàn máa ra igi òun ó gbẹ bí wọn ò bá ṣiṣẹ́ sí lára dangi ẹ̀ máa kú tó bá kàn án sí ní ìgún mẹ́rin máa kú dànù kejì ẹ̀ ìyẹn ò kì ṣe oògùn. ok mo tún ná ok àwọn àbá àwọn igi kan wà tó jẹ́ pé àbàtẹ máa bá lára ẹ̀ á tó ten thousand igi ìwọ̀n òde kú. kí lẹ wí. àwọn igi kan náà wà tó jẹ́ pé àbàtẹ máa bá lára ẹ̀ tán kàn mọ́ lára á tó ten thousand kò kú. ẹ̀ á jẹ́ ìyẹn á jẹ́ igi tó tóbi. <laughs> ọba solomon ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ ni májèlé ṣe rí májèlé wà májèlé tí èèyàn ń jẹ tó á kú wà májèlé tí a kàn èèyàn lára tó èèyàn á kú wà májèlé tó jẹ́ wípé èèyàn á fà símú á kú wà ṣùgbọ́n èmi ò lè fi ń ṣe experiment tẹ́ bá wá sọ wípé dídán pé fẹ́ confam kì í ṣèbẹ̀rù o mo fi fa aládé búra òjò nígbẹ̀dú ọ̀run tẹ́ bá lẹ lè ṣe èmi gan ò ní sí ní ibi tẹ́ ti máa tẹ̀. ẹ ẹ ìkọlọsẹ ni wípé ìyẹn ò kì í ṣe oògùn. oògùn ni. ó lè jẹ kẹ́míkà mo ẹni kẹ́míkà bíi báwo oògùn combination of ewé àtẹ̀gbò. hello bàbá bàbá fàgbáyé. a máa gbó a máa gbó sómi wọn á gbó sómi wọn á gbó lọ́tọ̀ọ̀tọ̀ wọn wá gbé méjèèjì fún yín kẹ ẹ dálẹ̀ kẹ wá tẹ orí ẹ kọjá. hello. ṣé mo lè wọ bàtà tí bá fẹ́ tẹ̀? kí ló kẹ́mi pẹ̀lú pé bẹ́ẹ̀ wọ bàtà ẹ wọ bàtà a ní kẹ́ ẹ ṣáà mú kẹ́ ẹ tẹ kọjá kẹ́ ẹ tẹ kọjá ní tèmi ẹ máa bọ́ bàtà yín sílẹ̀. hello bàbá fàgbáyé ṣe ń gbọ́ mi ṣé ń gbọ́ mi. ọba ẹsẹ kò dọbù táàpù kò lọ rárá o. ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ dọbù táàpù náà. ọba ọba ṣé ń gbọ́ mi. yes sir. à ń gbádùn yín à ń gbádùn yín. ọ̀gá ọ̀gá ọ̀gá mi kan fẹ́ bá yín sọ̀rọ̀ ó fẹ́ ó fẹ́ bá yín sọ àwọn ọ̀rọ̀ kan lórí àwọn tó wọ́n ń gbọ́ kan tẹ̀ ń sọ. so dákẹ́ kàkà mute kàkà mute fún some minutes ká lè bá yín sọ̀rọ̀. ẹ kú lé o ẹ káàbọ̀ sà sí àlàáfíà lẹ wà. káàbọ̀ sà o. àdúgbò lẹ́dùnmáre. ẹ̀ka lè tán ọmọ àwo gbogbo yín ni mí o tá ń pè ní ọba ẹ̀là. àbọ̀rú àbọ̀yè babaláwo. gbogbo àtọ́ o. so um, inú mi dùn bí bàbá Solomon wọ́n ṣe sọ pé wọ́n lè fi ara wọn ṣe experiment mi ò ní mú òrùka yẹn jáde ṣùgbọ́n màá ní kẹ́ ẹ ṣe màá kọ́ yín ẹ dẹ̀ ṣe lójú gbogbo ayé lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ṣe tán ẹni tó bá ti fi kan wọ́tán bá ti fi bọ̀ọ̀yàn lọ́wọ́ báyìí ṣẹ̀pọ̀nà pa onítọ̀hún ni kò dẹ̀ ní kò ní pọ́jọ́ méje ṣẹ̀pọ̀nà yà á mú kó tó pọ́jọ́ mẹ́ta. ẹ ẹ jẹ́ kí fún ilé sí níbi tẹ́ dé ṣànpọ̀nná àbí àìrá. ṣànpọ̀nná ṣànpọ̀nná kò dẹ̀ lẹ́rọ̀. ẹ̀dẹ̀ sọ wípé òrùka yẹn kò kìí ṣe òrùka àmúdó. à ń sọ̀rọ̀ àmúdó sọ̀rọ̀ àmúdó là ń sọ báyìí. no onírìsì tí mo fi lọ sí level yẹn because tí wọ́n bá fún tí èèyàn bá ṣe òrùka àmúdó. tó bá fi sílé àìrá lè pa àrà lè wọnú lè yẹn kó padà. kì í ṣe àìrá la ń sọ yìí. dọpọnà pọs pọs pọs onítàn èmi máa sọ fún yín ni màá ẹ ṣe báyìí màá máa sọ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹni tó bá lè fi ara ẹ̀ dán kì í ṣe pé kò sí àwọn nǹkan yìí náà ń ṣùgbọ́n ẹni tó bá ti ṣe kí nìyẹn tó máa ya wèrè lójú ẹsẹ ni ṣé wàá rò pé eré ni kì ṣe eré náà ń. ìyá ẹtú ẹtú sọ ẹmí ẹtú sọ ẹmí. ẹ ẹ mú ẹ tí à ń rí pé ẹnìkan wà ó sọ pé kinní kan màá dẹ̀ sọ màá sọ màá sọ pẹ̀lú kìkìrì àyà nǹkan tẹ́ ẹ dẹ̀ máa ná sọ̀rọ̀ ká yẹn kò ní ná yín ní two thousand naira. ní sọ oríṣiríṣi ni nǹkan tó wà. ṣùgbọ́n rere téèyàn bá ń fẹ́ ń lèèyàn máa tẹ̀lé kò séèyàn tó ṣe oògùn búburú tó ń lò tí ò ní àtúbọ̀tán díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà bó ṣe wùúwù kó jẹ́ pé wọ́n ń bàjà wọ́n ń bínú sí i tó fi fi nǹkan yẹn jà á ní àtúbọ̀tán díẹ̀ díẹ̀ nínú ìgbésí ayé tiẹ̀ náà gbogbo ẹ jẹ́ ẹ jẹ́ kí tẹ́ ẹ fẹ́ ṣoògùn yẹn nígbà tẹ́ ẹ bá ti ń ṣoògùn yẹn lọ́wọ́ ọjọ́ tẹ́ ẹ fẹ́ lọ kó òrùka yẹn ọjọ́ kan náà lẹ máa ṣòrùka yìí kì í ṣe pọ́jọ́ méjì kì í nǹkan tí mo lè kọ yín tẹ́ẹ̀dẹ̀ lè ṣe lọ́la ni tójú bá mọ̀. ẹ jẹ́ kí n bèrè question yọ kan ṣé lóòótọ́ ni òrùka àbí àgádágodo kan wà kí wọ́n máa fi gbá mọ́tò tí mọ́tò yàn ní start. ok ẹ̀kọ́ tẹ́ ẹ fẹ́ kọ́ ó yé mi ó wà dáadáa ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n ń lò fún wọn ní nǹkan èsì lé ó máa ń wọ́n ó ṣeé kéèyàn má rí ògidì bí ó ṣe jẹ́ ayé àtijọ́ à ń sọ̀rọ̀ ok ẹ jẹ́ kí n sì mú un síbẹ̀ yẹn tó bá ní béèrè míì torí kí n má lọ fàágùn. ìyẹn Mohbad sọ pé ká ṣe experiment ẹ sẹ́mo pé ìyẹn sì á ò pa èèyàn mọ́tò náà èmi lè gbé mọ́tò mi sílẹ̀ kan fi ṣe experiment. nǹkan ẹ̀ wọ́n láti ṣe. bí èèlò sà. kì í ṣe towó èsílé kì í ṣe towó tó bá jẹ́ towó ni èlò lowó ṣe gẹ́ẹ̀tì mi irú nǹkan tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọlọ́run má jẹ́ ká rógun nǹkan wà. Ah, àwọn kan tó wà yìí kí ni gbogbo wa ń wò nígbà táwọn fúlàní wa ń dó àwọn ìyàwó wa tó ń rèpà àwọn ọmọ wa. mo fẹ́ sọ nǹkan kan fún yín ẹ mọ̀ pé èmi jáde kò sí irú nǹkan bẹ́ẹ̀ tí ó máa fẹ́ ṣẹlẹ̀ tí mi ò ní jáde lé lórí ṣùgbọ́n kan wà ń bẹ̀ ìjọba ò fún babaláwo láyè ṣé ìjọba fún oníṣègùn kan láyè ẹni tó jẹ́ jagunjagun gan tó sọ pé òun fẹ́ jagun ìjọba ò fún láyè kí la fẹ́ ṣe ìjọba ò fún wa láyè ọlọ́mọdé kárí bẹ́ẹ̀ yẹn ṣe nǹkan kan bá ìjọba gbé o bó o nígbà oògùn tó bá o ní pa pípa bó bá ṣe pa wọn náà náà máa dé ìgbà tó bá máa pa ọgọ́rùn-ún ọlọ́pàá àbí àmì àásùn ẹ̀ náà tó ọlọ́mọdé kárógun ìjọba ò fún wa láyè tíjọba bá fún wa láyè oògùn ń bẹ náà so èwo lẹ sọ pé ká try báyìí gangan èwo la fẹ́ try báyìí. ọ̀hún ilé ìṣọ̀gbọ̀n náà yẹ báyìí mo lè kọ́ yín bẹ́ẹ̀ bá pè mí ẹ̀ dẹ̀ tún ṣe live video ẹ̀ ṣe ẹ̀ ṣe live video ẹni tó bá ti torí ẹ̀ bá gbé kókàn gba òrùka kẹ́ẹ̀kan fi bà á lọ́wọ́ ẹ̀gẹ́ kẹ́yìn gan tó fọwọ́ mu tẹ́ ẹ̀ bá lu ẹ̀rọ ẹ̀ yóò mu yín ẹni tó fẹ́ lọ ṣe tí ò bá lu ẹ̀rọ tí ó kọ́kọ́ fi pa ọwọ́ kó tó fi ọwọ́ kan òrùka náà kò ní ẹ̀rọ. ẹ ló sọ. mo ń gbọ́ yín mo gbọ́ nǹkan tẹ́ ń sọ bọ̀ nǹkan tó bá ń tọ̀ láti sọ ni wípé ẹ má jẹ́ ká ṣe experiment tó máa pa èèyàn lára ẹ jẹ́ ká fi object ṣe experiment nǹkan tó bá ń sọ. Uh, anything bá fẹ́ ṣe ẹ jẹ́ kó jẹ́ object. ìgbà tó bá sọ wípé bí ẹni pé kò sí nǹkan yẹn wọ́n wá ní àwọn fẹ́ fi ara wọn ṣe experiment màá kọ́ wọn tó ti máa fọwọ́ ara mi ṣe wọ́n á ní àwọn ọmọ ṣèkà yẹn ni so èmi máa kọ́ yín ẹ̀ẹ́dẹ̀ ṣe kò dẹ̀ sí nǹkan tí mi ò lè fi búra ẹ̀ kò sí kò sí kì í sọ̀rọ̀ ọ́bẹ̀tì kì í sọ ọ́bẹ̀tì lábẹ́ ní ẹ hold on now ẹ má yẹ kó di argument ẹ jọ. yes to ask a question. ká ṣe báyìí ẹ ká ṣe báyìí. on one condition on one condition tí ẹ̀yin fúnra yín bá ti lè ṣe kinní yẹn tẹ́ bá lè fi bọ̀ mí lọ́wọ́ mo rẹ́dà ti ṣe. ọba no. <laughs> bẹ́ẹ̀ mi ṣe wà báyìí ní tèmi mo ti gba fóònù tèmi ọwọ́ mi ní fóònù wà báyìí bẹ́ẹ̀ mi ṣe wà gẹ́gẹ́ bí ẹnìkan o bó ṣe máa da fún ìran mi táwọn ọmọ ọmọ mi á máa ṣe wedding tá a kún ju ti Davido lọ eré tí mò ń sá lọ́wọ́ tí mo délé ayé nìyẹn. Ah, ah, Benny Lee ẹ má bínú sáà mo fẹ́ béèrè kan ṣé a lè lo ewúrẹ́ ewúrẹ́ ò kì í ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò yé ọba ọba ọba ntọ́ba ntọ́ba ń tà láti ntọ́ba ń tà láti build ni pé a difference between for Yorùbá people. bẹ́ẹ̀ nílé ẹ̀jọ́ ẹni sùúrù ṣe rí nǹkan tí à ń tà láti sọ pé bóyá ká fi ẹranko test nǹkan kò ń ṣe pé nǹkan tí a lè ṣe pé ẹ jẹ́ ká fi ẹranko test kínní but ṣé mọ̀ pé nǹkan kan ni pé kínní yìí o bá bá ti ṣe tán o tẹ́ bá ti fẹ́ lọ sùn lálẹ́ o ẹ omi eléyìí ẹ gbé tẹ́ bá ti gbó tán ẹ ewé omi tọ̀hún yẹn náà ẹ gbé kẹ́ ẹ wá dà eléyìí kẹ́ ẹ dà kẹ́ ẹ dà tọ̀hún yẹn kẹ́ ẹ dà ẹ jẹ́ sọ kinní kan fún yín eléyìí tí mo tún sọ yìí mi ò lè ṣe nílé tèmi a máa wá ibi tí ó yẹ pé wọ́n ti máa ṣe tí ò ń ṣe lémi then tán bá ṣe tán tọ́jú ò bá rọ̀ kó tún má já wọn nìkan kẹ́lómi ìtúgbàbẹ̀ kọjá ènìyàn á kú. ẹ tọ̀dọ̀ ok ọba ìfàgbàyè ẹ jọ̀ọ́ títọ̀dọ̀ yín yẹn náà a lè lo animal a lè lo ká èmi ò mọ̀ bóyá èmi ò mọ̀ bóyá tewúrẹ́ bá èmi ò mọ̀ bóyá tewúrẹ́ bá tẹ ewúrẹ́ yẹn á kú bọ̀ mo tèèyàn. àná ah, náà ìyẹn ò dáa àyẹ́ ká lo ewúrẹ́ ká fi ṣe. ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn oògùn wọ̀nyí ẹranko tó bá ń jẹ iyọ̀ ni oògùn míì fẹ́ ṣiṣẹ́ lára ẹ̀ ṣé ewúrẹ́ àbí kinní tí ò kì í jẹ iyọ̀ ni oògùn yẹn fẹ́ ṣiṣẹ́ lára ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bàbá wa gbogbo èèyàn tó wà níbí ǹjẹ́ ẹ gbàgbọ́ nínú pé oògùn ìbọn wà oògùn àdá wà oògùn gbogbo nǹkan yòókù wà oògùn ásìdì wà tẹ́ ẹ máa gbé ásìdì báyìí tẹ́ ẹ máa tẹ́sítì ẹ̀ wò báyìí téèyàn á fi para tí ò sì ní ṣe ní nǹkan kan ásìdì tí yìí ṣe ti wa Tẹ́rí ibi tí ẹ mú ọ̀rọ̀ lọ yẹn, ó ti ń kùn, ẹ̀ ń gbọ́ mi. Mo fẹ́ ká bẹ̀rẹ̀. Ṣé rí kí èèyàn máa sọ pé oògùn one million wà Kọ́lá? Ẹ jẹ́ ká confirm ẹyọ kan ná. Èwo ló ṣú ẹ̀? Ẹ mo ní ká confirm nú ẹ̀. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ oníkúdé lẹ sọ. Tẹ́ ẹ gbàgbọ́ pé oògùn tẹ́ ẹ máa ra ásìdì rọ́ ásìdì wá tí wọ́n ò dán wò lójú gbogbo ayé wà kì í ṣe pé a máa lọ lu ásìdì a lọ sí di ewé ẹ̀ẹ́rẹ́ ewé náà wọ́n ó sì lo ewé náà lójú ara yín wọ́n ó dẹ̀ dán wò ásìdì á sun aṣọ èèyàn á dẹ̀ máa fi para. Benili ara ta láti máa dán o. èèyàn láti ọ̀dọ̀ wa kì í ṣe Benili ló sọ̀rọ̀ báyìí là ló ń sọ̀rọ̀ báyìí èèyàn á lè fẹ́ èèyàn lẹ̀ ẹ̀yìn ẹgbẹ́ ásìdì wá. bẹ́ẹ̀ ká tún àyẹ̀wò náà. a oògùn ń bẹ kí ẹ má ká tẹnu tẹ́ńbẹ́lú nǹkan tá a ní ẹgbẹ́ ásìdì wá ẹ jẹ́ ká dán wò ni ẹ mú ẹ màá kọ́ ní ṣèyẹn fún yín ẹ a ò a ò tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣẹ̀ a ń ṣe rèé a fẹ́ mọ nínú gbogbo wa ń sọ fún wa a fẹ́ mọ eléyìí tó rí ìlú àwọn àwọn nǹkan tó wà ń bẹ. nínú nínú nǹkan tó àwọn bá kọ wa o àkọ́kọ́ èmi bí bí bí pé tá a bá ní ká try ẹ̀ wò ẹ̀mí èèyàn lè bọ́ so ìdí tá a fi tí most of àwọn oògùn wa tí a ṣe lè ṣe experiment ẹ̀ wà ṣe erélẹ̀ tí mò ń sọ yín sí báyìí mo mọ̀ mo dẹ̀ mọ̀ pé confam téèyàn bá ti rọ́ọ̀lù ó máa kú eléyìí ò ń sọ̀rọ̀ pé kínní ṣe mọ̀ ní tán fi ń gboko tán fi ń gboko kòkó tán fi ń gbà ni mò ń sọ fún yín bí gba èèyàn bá gbàbẹ̀ tó ń tàn máa kú kì í ṣe pé yàmọ̀ èmi tẹ́ bá mọ̀ mí dáadáa èmi ò ń promote nǹkan tí mi ò bá confam o tẹ́ bá mọ̀ mí dáadáa gbogbo scope kìíní kọ̀ọ̀kan tó bá wà. tẹ́rí eléyìí eléyìí tẹ̀yìn sọ lọ́wọ́lọ́wọ́ yìí báyìí. Ah, yes. tẹ́ bá fún mi láyè wípé kí n ṣe investigation lé lórí èmi lè fira mi sí experiment investigation ẹ̀kọ́ tí wọ́n máa lọ sí kọ́mọ̀tì. ṣe ń gbọ́ mi ní ìgbà ìwáṣẹ̀ ní ìgbà ìwáṣẹ̀ àwọn bàbá wọ̀nyí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹrú so ẹrú ni wọ́n máa fi ń dán àwọn nǹkan wọ̀nyẹn wò nígbà yẹn. ojú ogun kì í ṣe ẹrú gan. àbí ojú ogun tó bá ti kó tó bá ti mú ẹni tí òun tí òkì tó jẹ́ opponent wọn wọn ò ní pa wọn á gbé wá sílé ẹni tó jẹ́ opponent wọn nínú ojú ogun wọn kó wá sílé wọn kó wọn wá sílé àṣẹ ẹrú àwọn ọlọ́mọ fi ń test àwọn nǹkan yìí nígbà yẹn. ọba ìlà. yà bàbá. sọ ìgbọ́ mi. mi ń gbọ́jàre. n kì í sọ yín ó lọ́sàn ìwẹ́ nínú kọ́ ọba kí ọba. Ah, ìmọ̀ kan ìmọ̀ wọ́rí kékeré ni ọ ṣe bó ṣe ṣe. kí bá dé sílẹ̀ kí bá dá sílẹ̀ kí bá tẹmọ́lẹ̀ ojú ẹsẹ̀ èèkú kí bá ti mọ́ kùmí sí ṣe babaláwo mọ́ hundred percent ni kò ń ṣe bọ́ ọlọ́mọdé arírú ẹ̀ a ní kú. wọ́n mọ̀ pé ata wà wọ́n á ju ata ara èèyàn máa ṣẹ̀dẹ̀. ọba mọ̀ ọba kan ọba kan wà ẹ̀ wà wọ́n mọ̀ pé nǹkan wọ̀nyí wà ó wà but who wan dey do am nobody get am for oògùn burúkú everybody ń wá bóun ṣe máa wà ókè tó máa mú forward tá máa better community wa ni tá máa dẹ̀ rogun eh, báwo la fẹ́ bẹ́ta báwo la fẹ́ bẹ́ta community wa pẹ̀lú irọ́ how do you want to better our community with lying? ah le better kò le progress kò le progress we have so to reach out some. so let's know the reality and the fake that is what Thank i'm saying. táwa mọ̀ ni pé ifá òtítọ́ ni ifá òtítọ́ ni ifá reality dẹ̀ ni ifá oògùn dẹ̀ wà. ṣé mo ní oògùn ọ̀fẹ́ ṣé ń gbọ́ ọba solomon eh. tẹ bá ní ṣe mo ní oògùn ọ̀fẹ́ màá sọ fún yín pé mi ò ní bọ̀ mo kọ torí pé mi ò ṣe é rí mi ò dẹ̀ lè sọ fún yín pé kinní yìí o wọ́n ti lò lójú mi rí ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni pé ó ṣojú mi kòró ó yàtọ̀ sí pé wọ́n sọ pé nǹkan báyìí mo sì láwọn ọ̀fẹ́ tán kọ sínú ìwé tí òun ṣe ọ̀rọ̀ ten tí òun ṣe ọ̀rọ̀ twenty but mi ò ṣe rí. tí ọba ìlà lè gbọ́ fẹ́. <laughs> èmi sọ tèmi ẹ máa gbọ́ tèmi ẹ má jẹ́ ká ti àwàdà bọ́ èmi mi ò mi ò lè sọ pé mo ní tí mo lè confam ẹ̀ ṣùgbọ́n téèyàn bá sọ fún mi pé kò sí nǹkan ìbẹ̀rù nínú ẹ̀rù nínú ẹ̀rù bàbá wa a ní kó fi májèlé dán á kú kì í dẹ̀ ṣe oògùn òyìnbó là á lọ rà àwọn nǹkan tí bàbá wa pò kalẹ̀ náà ni ó ń tọ̀ wọ́n kú mi sọ pé màá ṣe é sí kéèyàn de mílíọ̀nì àláàárọ̀ ọ̀la mi sọ pé mo ní tí màá fún yín tẹ́ máa wẹ̀ tẹ́ ẹ lọ máa ná Rolls Royce but mo ní nǹkan nínú oògùn bàbá wa tá a máa kalẹ̀ fúnra yín ẹ̀ gba ọ̀tún ẹ̀ gba òsì ẹ̀ dálẹ̀ wá kọjá kì í ṣe ìgbéraga. ṣe ẹ sọ yìí. bẹ́ẹ̀ sọ. ni. no because that the tí mo fi ń béèrè ìkọ́tí mo ń béèrè yìí hmm. nínú research tí àwa gbá. bẹ́ẹ̀ sọ. àwọn òyìnbó ti rìn dé stage kan tó jẹ́ wípé tí wọ́n bá fi kinní kan sílẹ̀ bí thousands of people bá gbàbẹ̀ kọjá tó bá kàn fà á sí mú wọn máa kú. ẹ bóyá ọ̀dọ̀ wa náà ti kọ́. so now eléyìí tẹ̀yìn sọ yìí ìdí tuntun tí mo sọ pé mo fẹ́ ṣe investigation nípa ẹ̀ ṣé jọjọ ló ní kí fẹsẹ̀ kan ṣé ó máa ní cent tó máa jáde níbẹ̀ jáde sọ bàbá èmi ò tẹ́sì ẹ̀ bàbá èmi ò tẹ́sì ẹ̀ bàbá nǹkan tó ṣẹlẹ̀ ogun tó ń jà wá ogun òyìnbó yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé àwọn náà ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé àwa la ní àwọn ń gbá research lórí nǹkan wọn lójoojúmọ́ wọ́n ń sọ pé káwa dáwọ́ ogun jíjà ká dáwọ́ ẹ̀ dúró àwọn bàbá wa eérú lásán wọn ó pè fásì tí ìlú bá ṣẹ̀ wọ́n tí odidi ìlú kan bá ṣẹ̀ ìlú míì wọ́n máa fẹ́ eérú yẹn sínú ìlú òdìkejì yẹn ó lè pa gbogbo wọn run àrùn àjàkálẹ̀ lè wọ àárín wọn ṣùgbọ́n irú. wọn ò ní oògùn gidi rárá oògùn báyé jẹ́ nìkan ṣé àníkẹ́ gbọ́ ṣe lóògùn ọ̀fẹ́ ọba ìlà. ẹ ìgbà wa lóògùn ọ̀fẹ́ èmi á wá sọ fún yín pé mo lóògùn ọ̀fẹ́. ìgbà tẹ́ ẹ̀ bá lè sọ fún abáwọn láti fẹ́ mọ̀ pé ẹ ní. ẹ mi ò sọ fún yín pé mi ò fẹ́ mi ò sọ̀rọ̀ lórí oògùn ọ̀fẹ́ báyìí jẹ́ mọ̀ pé nǹkan tẹ́ béèrè nǹkan tí mo sọ pé mo máa ṣe tí mo lè test tí mo lè sọ fún yín pé ẹ bá bẹ̀rẹ̀ àwúre mo máa wúre èmi fúnra mi ń lo àwúre tó dáhùn kì í ṣe kì í ṣe ọ̀rọ̀ kékeré bí mo bá mi ì ṣòkò sí babaláwo ẹ̀gbọ́n mi èmi ń lo àwúre kì í ṣọ̀rọ̀ oògùn burúkú nǹkan tẹ́ ẹ sọ pé kò sí lèmi ń sọ fún yín pé ó wà ẹ̀gẹ́tì ẹ bá mi ṣe tẹ́lẹ̀ tẹ́ máa fi gbá mọ́tò mi tó ní start. oh my god mo ní kò sí èsì lé nǹkan yẹn ó lè pẹ́ tó bá dẹ̀ ti ń pẹ́ báyìí àwọn èèyàn máa máa sọ wípé ah, wọn tètè wọn ṣe nǹkan yẹn ẹ̀yin náà lè máa jáde síta pé ọba ìlà tó lóun máa ṣe kinní kan báyìí ẹ kò ṣe èsì lé ẹ sá eléyìí tó dáa jù ẹ máa gbọ́ eléyìí tá a lè rí ní kíákíá ká ṣe ní kíákíá kó dẹ̀ jẹ́ ní kíákíá. bóyá sínú kìlọ̀ bẹ́ẹ̀ sàn nǹkan tí mo fẹ́ bèrè lọ wọn ni pé ṣé oògùn wọn wà níbi because wọ́n sọ pé àwúre like ṣógun wọn wà like ritual. kò sóògùn owó kò sóògùn owó kò sóògùn owó. Ah, kò sóògùn owó. ẹ jẹ́ kí n sọ kankan fún yín ẹ ní sùúrù. ilẹ̀ Yorùbá tá a wà yìí báyìí a lè sọ pé kò sóògùn owó kí la lè ṣe lè sọ pé kò sóògùn owó nítorí pé àwọn èsì ilé ò sí mọ́ nígbà àtijọ́ àwọn ọba àlú àwọn ìjòyè àwọn èèyàn ńláńlá wọ́n mọ ohun tí wọ́n máa ń lò tó jẹ́ pé owó inú ìlú owó táwọn kan ti rì mọ́lẹ̀ wọ́n ń gba owó lọ́dọ̀ olókun ó níṣẹ́ tí wọ́n máa ń lò ìyẹn náà lo oògùn owó tiwọn ṣùgbọ́n àwọn nǹkan tó ń lò fáwọn nǹkan yìí ó jẹ́ èsì ilé tó lágbára bíi ní èṣùmàrè àti àwọn nǹkan yòókù ṣe gẹ́ẹ̀tì mi so tán bá ṣe nǹkan yìí tán wọ́n lè ṣe sínú kòkò kan lọ́ọ́ máa kówó ń bẹ̀ ìyẹn lágbára ju àwúre kì í ṣe pé bóyá ẹnìkan wọ́n á lọ kówó ń bẹ̀ wọ́n á máa kówó ń bẹ̀ ní gbogbo ìgbà wọ́n ó máa na kì í ṣe èèyàn ni wọ́n ń lò nígbà náà ṣùgbọ́n láyé òde òní tí wọn ò rí àwọn èsì ilé yẹn mọ́ làwọn làwọn kan tún wá lọ ń dọ́gbọ́n àràmọ̀dà tí yìí ṣe tilẹ̀ Yorùbá so bó ṣe jẹ́ nìyẹn ọba ìlà jẹ́ ká rí ojú yín first. ẹ wò pé àbí kì í ṣọba ìlà rí. ọba ọba mọ ọba ìlà náà ọba àtọba ìlà sọ ní thousand twenty. ẹ ẹ jẹ́ kí n ẹ bá jẹ́ ojú mi. àbúrò àbí kí lè pè sàn. àwọn náà ni. ẹ jọ sá èmi ní fún ọ. ẹ má ẹ jọ jọ uk ẹ jọ tó yọ lẹ dúró. dádì oh, dádì eh, olúwo eh, ẹ sọ pé máa ń lo àwúre àbí Dubai so kí ni iṣẹ́ àwúre yẹn. bẹ́ẹ̀ni ok àwúre ni wo ẹ lísìn eh, bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà ẹ̀yin ni kẹ́ ẹ lísìn báyìí àwúre ni oògùn tí a máa ń lò láti wú ire èèyàn jáde ṣùgbọ́n oríṣiríṣi àwúre ló wà ṣe get me àwúre ìtajà wà àwọn àwúre kéékèèké nìyẹn èèyàn ń tajà o òun fẹ́ kọjá òun ta o òun fẹ́ kọjá òun yá o àwúre kékeré nìyẹn àwúre gbogbo nǹkan tá a bá ti ń pè pé ire ìyàwó ire ni ilé kíkọ́ ire ni gbogbo ohun tó wáyà ti jẹ́ pé nǹkan oríire ni àwúre ń ṣe ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ wípé nǹkan kéékèèké ni wọ́n ń tà àbí iṣẹ́ díẹ̀díẹ̀ ni wọ́n ń ṣe so àwọn bàbá wa wá ya àwọn kéékèèké míì sọ́tọ̀ àwúre oníṣẹ́ ọwọ́ òṣèlè tá a lè sọ gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ sọ kí ó yé wa àwúre oníṣẹ́ ọwọ́ àwúre ìtajà àwúre ilé kíkọ́ àwúre obìnrin pé èèyàn fẹ́ fẹ́ yàwó àwúre gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn àwúre kan wà tó jẹ́ pé àwúre ńlá ni irú àwúre ńlá yẹn téèyàn bá ń lò ó àkókò mìíràn ó lè máa rí owó ṣùgbọ́n ẹni tó bá ti ń ṣiṣẹ́ làwúre dáa fún jù nílé ayé tó níṣẹ́ tó ń ṣe nítorí pé tí ò bá níṣẹ́ tó ń ṣe kò lè rí resort tó dáa lórí àwúre yẹn torí nǹkan tó máa máa fi ọkàn sí pé òun fẹ́ kọ́ ló máa rí kìdẹ́ ṣe nǹkan tí babaláwo máa sọ àbabaláwo ah, ah, á ní ah, oògùn yìí jẹ́ o àwúrè yìí ń dáhùn o báyìí làwúrè yìí ṣe rí o ó jẹ́ dáadáa ṣùgbọ́n ìgbà tó bá ń lò tí ò bá ti níṣẹ́ pàtó tó ń ṣe kò ní rí rìsọ́ọ̀tì gidi tó bó ṣe jẹ́ nìyẹn nǹkan tó ń wú ire jáde fún yàn ìyẹn ni àwúrè tó bó ṣe jẹ́ nìyẹn. tó gbogbo owó tẹ wá sọ sílẹ̀ báyìí èwo lẹ ní ká test báyìí táyé gbogbo ayé máa fi mọ̀ wípé a ní agbára nílẹ̀ Yorùbá arákùnrin yìí mo ti sọ fún yín ok ẹ jẹ́ ká tẹ̀sí ẹ ásíìdì tó ń domi tí ẹ bá ti lè rí. ìyẹn ìyẹn wọ́n lè fi yẹn rògbò àwa. bí wo ló máa ń ásíìdì wa kò tó máa ń tó wọ́n lè fi ẹ lè fi yẹn rògbò wa because tẹ́ni ẹ bá lọ fi para tó bá lọ bó lára. irọ́ àní sọ pé kéèyàn wá látọ̀dọ̀ yín àtọ̀dọ̀ wa láti máa dánwò tó tọ́. òun náà làwa ń sọ èmi ò ní fẹ́ kẹ́nìbọ̀dì dánwò lọ́dọ̀ yín ni. because irúfẹ́ bàbá yìí ọ̀rọ̀ yìí le díẹ̀. bàbá lọ gbé omi bátìrì wá ìṣẹ́ ni ẹ máa fi para. ṣé omi bátìrì gan tún kéré ní òun ti kún kàsí. àní kọ́ńpù hàn lélẹ́yìn tí wọn ò dilute rárá tó máa dà sórí ewé tó máa jó tó máa dà sórí ewé tó máa jó tó máa dà sórí aṣọ tó máa jó tó máa dà sẹ́ran tó máa jẹ́ tó máa tó máa rú èéfín wá. ọmọ anídìí kékeré Tinubu lórí ọ̀rọ̀ tó wà lọ́ọ̀ <laughs> ọba ti sọ di cruise. no no no mi ò <laughs> ṣe cruise mi ò ṣe cruise ọmọ anídìí kékeré Tinubu because irú ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ involve government nta ti try so many times in his no, no, no, in. no you need to evolve them so that tábà fẹ́ lọ test ẹ̀ kọ́ má bàa sọ wípé tára yín bá máa bó lọ́la kọ́ má bàa sọ pé èèyàn kan ló bó yín lára. ìlú ìdí Tinubu lọ́ọ̀yà ẹ̀yọ̀ kan ti tó ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ jàre lọ́ọ̀yà kan máa sign ni pé I sign a consent to say anything wey happen after this experiment na me sign am nobody dey ask you say na ọba say make you sign hmm, na you sign the consent. ẹ jọ sáà mo fẹ́ béèrè question. hello sir. ẹ̀yà máa bèrè question yìí. yes sir a máa ń gbọ́ pé wọ́n ní ọkùnrin míì pé ìyàwó ẹ̀ ti forí ẹ̀ gbà parọ́ tí ìyàwó ẹ̀ máa máa kọ̀ǹtù ẹ̀ ah, nígbà tán dẹ̀ bẹ̀rẹ̀ fẹ́ wọn bọ̀ bẹ́ẹ̀ lè jẹ́ni tó le tó yẹ pé obìnrin ò lè ní kó jókòó síbi kan tó máa jókòó wọn wá ní pé à ah, ìyàwó ẹ̀ ti já ewé jókòó jẹ fún ṣó pọ́ sí òótọ́ ni. ẹ jẹ́ kí ọba ẹ̀ la dáhùn ọlọ́ọ̀jà ló ń ẹ̀mí mọ̀ ẹ̀ ṣiṣẹ́ lọ ni o ah, lóòótọ́ lóòótọ́ nílẹ̀ Yorùbá lóòótọ́ lóòótọ́ nílẹ̀ Yorùbá oògùn ìfẹ́ wà tí ó sì ń jẹ́ tó sì dáa tí àwọn àgbà àtijọ́ lò tí irú àwa yìí gan ṣe fún èèyàn rí ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń sábà ṣe é àwọn òbí méjì tán bá rí i pé ah ó dàbí pé ayé ti ń lọ́wọ́ sọ́rọ̀ àwọn ọmọ yìí ni wọ́n máa ń dọ́gbọ́n pé káàárín wọn bá a dàrú á dẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n ti ṣe àyẹ̀wò fínífíní tí wọ́n rí i pé àwọn ọ̀tá ló wà láàárín wọn láwọn àkókò tá à ń sọ yìí wọn yìí ń ṣe oògùn fẹsẹ̀ ní méjì tí wọn ò nífẹ̀ẹ́ ara wọn tẹ́lẹ̀ ṣe mi ẹni tí oògùn fẹ́ ni kì í ṣe oògùn gbẹ̀wù dání ṣùgbọ́n àwọn obìnrin ni wọ́n máa ń ṣì í lò irú obìnrin tó máa ń ṣì í lò ni pé bóyá ọkùnrin yẹn ti ṣìtẹ̀ dáadáa tẹ́lẹ̀ rí ó wá ń ọlọ́run wá ṣe agbára ẹ̀ wá ka báyìí obìnrin yẹn ti wá ń rí i pé ó ti ó ti ń ó ti gbà tòun so obìnrin á máa ṣìwàwù inú ṣìwàwù yẹn ni pé à ẹ bá ń fọṣọ yìí bá gbogbo nǹkan tó mọ̀ yìí pé ọkùnrin yẹn ò lè ṣe tó bá wà ní tí ò ní ṣe pé ó nífẹ̀ẹ́ yẹn lánìí jù á bẹ̀rẹ̀ sí ní gbérọ́ ṣùgbọ́n irú oògùn bẹ́ẹ̀ máa ń tètè bàjẹ́ kì í ṣe oògùn yìí ló ń bàjẹ́ bí kò ṣe wípé àwọn aráalé obìnrin àbí aráalé ọkùnrin tí wọ́n bá ṣe fún nígbà tí bàbá kan bá gbéra tó bá lọ sọ́dọ̀ ọmọ ẹ̀ tó wá rí i pé ọmọ òun ló ń fọ pátá àyàwó ẹ̀ nípasẹ̀ eléyìí á béèrè pé kí ló jẹlẹ̀ ń dádì ẹ má wọ́rì ìgbà tí mi ò ti nífẹ̀ẹ́ ìyàwó mi tí mi ò ti máa ṣe dáadáa sí ẹ̀ complain now ṣùgbọ́n báyẹn wá bẹ̀rẹ̀ sí ní complain kátorí ká tó fọ̀ bàbá náà ni ah, wọ́n ti sọ mò ń dìgbẹ̀wù dání yóò gbéra lọ síbi tí ó lọ yóò lọ wádìí wọ́n wàá sọ pé nǹkan báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ wọ́n ó ṣe tutù lé lórí wọ́n á ṣe nǹkan tó yẹ kán ṣe àbí nǹkan míì tán lè fi ga ẹ mọ̀ pé wọ́n ṣe gbọ́n nílé alárinà náà ni wọ́n gbọ́n nílé ọkọ wọ́n á dẹ̀ já tó jẹ́ pé ìfẹ́ yẹn ó máa dínkù then àwọn oògùn fẹ́ kéékèèké mi wà táwọn kan ń ṣe báyìí láyé òde òní tání mo rí lórí kíní arábìnrin kan ní Facebook lọ́jọ́ kan ó ní oògùn fẹ́ ò kì í ṣiṣẹ́ pé wọ́n ní kóun fi kinní kan ṣe kinní kan pé kóun kóun fi kinní kan pé kóun fi sí ẹran pé nígbà tóun bá ṣe kí lórúkọ yín káàtì ẹ̀ǹtì ẹ̀yọ ni obìnrin yẹn ti sọ pé òun dẹ̀ fi sí ẹran fọ́kàn láàrin bí ọjọ́ méje ó kàn nífẹ̀ẹ́ òun ṣùgbọ́n ní lẹ́tà ó wá bẹ̀rẹ̀ sí ní báwọn jà wọn ò ṣe oògùn fẹ́ tó dáa fún ni àkọ́kọ́ nìyẹn nǹkan tó wá ń jẹ́ kí oògùn yẹn ṣá oògùn fẹ́ kó ṣá láyé òde òní ni wípé àwọn eléyìí tí wọ́n ń ṣe fún wọn ni nǹkan tó jẹ́ pé wọ́n ń fi omi ara obìnrin ṣe eléyìí tó jẹ́ pé naturally báyìí. we are not ready in this country we are not ready. ó dàbí pé wọ́n ẹnìkan sọ̀rọ̀ o ẹnìkan fẹ́ béèrè question lọ́wọ́ yín ó ti yé wọn fẹ́ TJ TJ ọmọ ọpẹ. omi omi. ọba ẹ káàárọ̀ sà. ṣé ní béèrè fẹ́ lọ́wọ́ wọn ni. irọ́ ó ní fídíò yín kan tí mo wò tí mo fẹ́ béèrè béèrè mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí. ọ̀yá àbèrè. ok mo wo fídíò yín yẹn ẹ sọ wípé ẹ béèrè lọ́wọ́ babaláwo kan wípé kí ló dé tí ọba ẹ pé ọba ò gbọ́dọ̀ ṣí fìlà sílẹ̀ so bẹ́sẹ̀ wá béèrè béèrè yẹn pé ṣé tí ọba yẹn bá ṣí fìlà lórí tí ó bá ṣí fìlà sílẹ̀ pé ṣé nǹkan kan máa ṣe àbí nǹkan kan ò ní ṣe so tẹ́ni ẹ wá dá yín lóhùn pé tó bá ṣí fìlà sílẹ̀ pé nǹkan kan ò ní ṣe tàbí bákan bọ̀yá wá ní pé nígbà tó ti jẹ́ pé kí tó bá lè ṣe òfin wípé ọba tó bá ti ẹ eh, pé ọba tó bá ti mọ̀ pé kò ń ṣe polisíẹ̀nsì ìbílẹ̀ permanently pé bóyá kọ́ kúkú má assign as ọba so nǹkan tí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ̀ ni wípé ṣe rí fọ́ọ̀tì yẹn ọwọ́ àwọn bàbá wa ló ti wá because n tó ṣe wá látọ̀ wọn ni wípé Yorùbá tó jẹ́ ọmọ Nàìjíríà ò lè lọ sí Arabic country kó sọ pé o fẹ́ lọ jọba láì jẹ́ pé o jẹ́ Mùsùlùmí. O ò lè lọ sí ìwọ tó tó jẹ́ Christian o ò lè lọ sí Ìlọrin kó sọ pé o fẹ́ lọ jẹ ọba níbẹ̀ because kò bá ìlànà wọn àti òfin wọn mu. So tí èmi fẹ́ sọ̀rọ̀ nípa lórí ni pé àwọn bàbá wa àwọn àgbààgbà àwọn náà náà lè jókòó tó máa forí korí tó dẹ̀ máa fi ikùn lukùn. ẹ ṣe gan ó yá sexy book kí lẹ fẹ́ béèrè. ẹ káàárọ̀ sà o ẹ káàárọ̀ ẹ nǹkan tèmi fẹ́ béèrè lọ́wọ́ ọba tí wọ́n sọ̀rọ̀ yẹn ni pé ogun ìfẹ́ tí wọ́n sọ ń pa yẹn ṣé ọkùnrin náà máa ń ṣe ògùnfẹ́ sí obìnrin ni àbí obìnrin nìkan ló máa ń ṣe sí ọkùnrin. Um, kò sẹ́ni tí ò lè ṣe ògùnfẹ́ síra wọn. ẹ máa ṣí kámẹ́rà ni o torí tó bá di lọ́la wọ́n á lè mọ ẹni tó sọ̀rọ̀ o. ok. nǹkan tó bá ṣú ọ̀fẹ́ èèyàn èèyàn máa ń sọ nígbà eh, gbangba um, kò sí èèyàn tí ò lè ṣe ògùnfẹ́ síra wọn ọkùnrin lè ṣe oògùn fẹ́ sí obìnrin obìnrin lè ṣe oògùn fẹ́ sókùnrin oògùn fẹ́ hmm. wá póríṣiríṣi ó pọ̀ wọ́n dẹ̀ lágbára jura wọn lọ. ọ̀dà ẹ jẹ́ ká gbọ́ nǹkan kí ìfàmọ́sátì ọmọ aláṣẹ. ẹ kalẹ sá. ó yá Williams kí lẹ fẹ́ béèrè. ẹ ẹ má bínú sá mo fẹ́ béèrè béèrè kan ni sá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo broke ṣé ẹ gbọ́ mi sá mo broke but ó máa ń ṣe mí bíi pé kí n máa jẹ ẹ̀bà mẹ́fà mẹ́fà ní olóúnjẹ mo dẹ̀ broke kò yé mi. àìrá ló máa pa ẹ́ dàbí. àwọn òṣùwé ènìyàn. wá gbéra dáradá wọlé wá uh, eh, Ifa Mosati. Are you here? Baba, Ìdè fún mi. Tẹ́sí wa ń bí sà. Bàbá Ifa Mosati ọmọ aláṣẹ. Wọn ò sí bímọ. Ẹgbà mẹ́fà mẹ́fà pẹ̀lú ìgbín mẹ́sàn-án. Sir, uh, according to ọ̀rọ̀ tí mo béèrè lẹ́ẹ̀kan sọ, ṣé wàá possible ṣé nǹkan téèyàn lè ṣe wà tó yẹ pé tó bá fẹ́ ṣe oògùn ìfẹ́ sí èèyàn tí òfin ní ran èèyàn. Hmm. kò sí oògùn tí wọ́n lè ṣe tó oògùn ìfẹ́ òfin ní ran èèyàn kì í ṣe oògùn tó bó ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n téèyàn bá ń lo ẹ̀pá dáadáa ó ṣeé ṣe kó máa rìdíùsì agbára ẹ̀. ọba ọba ifá gbayé kí lẹ̀yin gbàgbọ́ nínú oògùn ìfẹ́ abẹ́tíkó eh, ok nípa oògùn ìfẹ́. ẹ máa sí ojú yín sọ ni o. ok evidence to proof ni o. tó yé mi. ó dáa nípa oògùn ìfẹ́ oògùn ìfẹ́ hmm. wà. ok. oògùn ìfẹ́ràn wà gẹ́gẹ́ bí a ti ṣe kọ́ ẹ̀kọ́. E lónírúurú lóògùn ṣùgbọ́n ibi tí àwọn eléyìí tèmi ti ṣe rí tí mo dẹ̀ rí bó ṣe ṣeṣẹ́ ó ó fẹ́ yàtọ̀ ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí ọba ìlà ṣe sọ lẹ́ẹ̀kan pé ó pọ̀ lóríṣiríṣi tíṣà tó kọ́ èmi yàtọ̀ sí tíṣà tó kọ́ àwọn oògùn fẹ́ wà tó ní ìkìlọ̀ nínú. oògùn ìfẹ́ wà tó jẹ́ wípé àwọn méjèèjì fúnra wọn náà wá ṣe ọkọ àtìyàwó gangan fúnra wọn àwọn méjèèjì náà jọ wá ṣe oògùn ìfẹ́ náà ni o àwọn ìpè kìíní kan ní ọjọ́ okú àgbò lọ́jọ́ okú ọkọ ọba ẹ̀ la máa mọ nǹkan tí mò ń sọ. wọ́n mọ. so tó bá irú nǹkan tá à ń sọ yìí ikú tí ìyàwó yẹn bá kódà tọkọ yẹn bá kú ní tó bá kú ní èní tán bá ti ja tán ja tí ò sí pé bóyá ó já tọkọ yẹn bá kú léní tóbìnrin yẹn bá lo tó bá lo ìtàdógún tó bá lo ìtàdógún ó gbìyànjú ni bóyá ó ń lo ẹ̀rọ fún ó dà oògùn ìfẹ́ tẹ́ sọ pé ó wà yìí oògùn ìfẹ́ tẹ́ sọ pé ó wà yìí mm. tí ènìyàn tí èèyàn kan bá wọn ìwọn ènìyàn ìfẹ́ tí tẹ́nìyàn bá wá bá yín wípé kẹ́sọ oògùn ìfẹ́ fóun ṣé ó pọ́sibù kẹ́ ṣe fún kó dẹ̀rẹ́ nìyẹn fẹ́. ìyẹn òun ṣe oògùn ìfẹ́. kí nìyẹn. ẹni yẹn ṣé ẹni yẹn àti ẹ̀ ṣé ó ṣe ti fẹ́ ra wọn tẹ́lẹ̀. wọn ò tiẹ̀ ríra rí wọn. ó kàn láìkẹ́ ni ó kàn láìpẹ́ irú ìyẹn ò ń ṣe oògùn ìfẹ́ kí la máa pè ẹ ṣe èèyàn lè lo random oògùn ìfẹ́ràn tí ó jẹ́ kí àwọn èèyàn fẹ́ràn ẹ̀ tó bá wá fojú kan ẹni yẹn ẹni yẹn ó fẹ́ràn ẹ̀ ò ìfẹ́ràn ni so àwọn nǹkan kan wà even ordinary ẹ̀yọ́nú ẹ̀yọ́nú lè fà á kẹ́ni yẹn fẹ́ràn ẹ̀ láti fẹ́ tẹ́yọ̀nú bá tẹ́yọ̀nú lára ẹ̀. torí mo fẹ́ fẹ́ ọmọ ọ̀tẹ́dọ́lá ẹ lọ máa lo ẹyọnu. no èmi fẹ́ lọ direct ni èmi ò ráyè ìyá ń lọ ẹyọnu èmi fẹ́ lọ direct. ẹ má yẹ ká fàwàdà kún tẹ bá oògùn fẹ́ràn wà oògùn ìfẹ́ wà then àwọn bàbá wa tún ní kinní kan tó ń pè ní apè. ṣé ẹ gbọ́. apè kí ló tún jẹ́ apè. apè ìyẹn ni obìnrin tí èèyàn fẹ́ràn téèyàn ti bá sọ̀rọ̀ ìfẹ́ràn ìfẹ́ téèyàn ti kọ ẹnu ìfẹ́ sí tó dẹ̀ ti gbà ṣùgbọ́n bóyá discourage ṣẹlẹ̀ láàárín àwọn méjèèjì bóyá àwọn òbí obìnrin yẹn ò fẹ́ kí ọkùnrin yẹn fẹ́ kọ́mọ wọn fẹ́ ọkùnrin yẹn tọkùnrin yẹn bá ń rí àpè tó dájú á ṣe àpè yẹn obìnrin yẹn fúnra ẹ̀ ló máa kẹ́rù nílé òbí ẹ̀ tá a sàtẹ́ lọ́kùnrin yẹn lọ. Ah, so ilé um, tèmi fẹ́ béèrè ni pé bóyá ẹni yẹn ò nífẹ̀ẹ́ èèyàn kò nífẹ̀ẹ́ yín ẹ̀dẹ̀ fẹ́ fẹ́ ṣógun ìfẹ́ bẹ́ẹ̀ wà so possible ẹni tí ò nífẹ̀ẹ́ yín tí ò láìkì yín rárá. bẹ́ẹ̀ jọ pàdé rí. no ẹ ti pàdé bọ̀ kò kò lè fẹ́ yín ó sọ fún yín pé òun ò nífẹ̀ẹ́ yín. òun ló kú. àwọn àmúdó. no mm, mm, mm, ọlẹ́yìn sọ̀rọ̀ àmúdó o oògùn fẹ́ òun ló pọ̀ jù irú yẹn ló pọ̀ jù. kí ṣe fẹ́ ṣèkà fún un ẹ fẹ́ fẹ́ nìyẹn sílé ó wù yín láti fẹ́. ẹ rírí for example sí láti bíbá yín sí kẹ́ ẹ máa ṣe oògùn fẹ́ pẹ́ Rihanna. Hmm, kì í ṣọ̀rọ̀ Rihanna lè yìí ẹ jẹ́ kí n ṣe sample tó máa yé yín dáadáa hmm. ní àdúgbò yín ẹ rí ọmọ kan ń bẹ Bọ́lá lórúkọ ẹ̀ ó máa hmm. wá sí lọ́dọ̀ yìí ó máa wá ra nǹkan ẹ̀dẹ̀ tí bá Bọ́lá sọ̀rọ̀ bọ́lá mo láìkẹ́ bọ̀ bọ́lá ò rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó lè fún un. ìyẹn wà tí ò dẹ̀ láìkì yín rárá. oògùn ìfẹ́ náà nìyẹn ibẹ̀ gan irú irú yẹn irú kan bẹ́ẹ̀ gan ni wàá fi confam oògùn ìfẹ́ gan gan. ìyẹn là ń sọ wípé ṣe ti rírí tó ẹ pẹ́ ẹ̀ rírí bóyá Rihanna àbí Beyonce ẹ fẹ́ gbà lọ́wọ́ ọkọ ẹ̀ ìyẹn máa sọ wípé kẹ́ ẹ sọ the ultimate search. òkè ó ti yé mi nǹkan tẹ́ sọ ti yé mi bẹ́ẹ̀ ó wà òkè bí bọ́lá yẹn ìròkà wà tó yẹ pé tẹ́ ẹ bá fi bọ bọ́lá yẹn lọ́wọ́ tẹ́ ẹ kàn fi kí a máa ṣe ti yín. Mm, ìyẹn ò dáa a ní pé ẹni tẹ́ ẹ fẹ́ fẹ́ ẹ fẹ́ fẹ́ yìí sàn gbogbo ẹ̀ náà a máa ṣe ti yín a fẹ́ràn yín. ẹ ò kí nǹkan tí mo kàn fẹ́ béèrè náà nìyẹn. ó wà dáadáa. o ṣe òfìlẹ̀ kó máa lọ o fẹ́ lọ ṣoògùn fẹ́ràn fún ewo ló dá ń bẹ̀ àtòfò àtàwọn ṣe sínú òkà. à ń béèrè question ni pé ṣó. ẹ ẹ no láti ṣe lórí ètò yìí ni wípé yeah i understand you àwọn òbí fẹ́ràn yìí náà kì í ṣe gbogbo ẹ̀ ní gbẹ́rẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ làṣẹ jẹ eh, kì í ṣe gbogbo ẹ̀ lọ́sẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ ní cream ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ náà o kálá náà máa ṣe sí fún ẹ̀ tí wàá dẹ̀ máa wọ̀. ìsìn tá a fi ń béèrè question lélẹ̀ kò sẹ́ni tó fẹ́ fẹ́ nìkan àbí tó fẹ́ lu àmúdó àbí nǹkan kan nǹkan tó bá ń tọ́ ah. láti ṣe lórí ètò yìí ni wípé wọ́n máa ń sọ oríṣiríṣi nǹkan. ẹ má bínú o. ọba dẹ́ máa fẹ́ finalize pé ṣé kinní yìí ṣóòótọ́ ló ń ṣẹlẹ̀ àbọ̀ ń tàn wá tèmi fi ń béèrè nìyẹn mo máa ń gbọ́ tán máa ní pé ẹnìkan ò nífẹ̀ẹ́ nìkan pé létà ó padà nífẹ̀ẹ́ wọ́n ṣoògùn ìfẹ́ nǹkan tá a fẹ́ mọ̀ nìyẹn kì í ṣe pé nìkan fẹ́ fẹ́ nìkan. ẹ má bínú gbogbo oògùn ló ní gbogbo nǹkan pátápátá ló ní stage so téèyàn bá fẹ́ nígbà àtijọ́ tán ti wádìí sí tàbí tán ti sọ pé ah, lágbájá e, ọ̀run ni lágbájá ti mú wáyé gbà ẹ̀ mọ̀ oríṣiríṣi àwọn nǹkan àbí kán ti lọ bá ìyá ẹ̀ kọ́ mọ sọ pé rárá táwọn òbí dẹ̀ ti gbà àbí ó ti ládéhùn tó ti wà láàárín wọn wọ́n dẹ̀ fẹ́ kọ́ mọ yẹn so ó níbi tí wọ́n ó ti bẹ̀rẹ̀ so nǹkan tí wọ́n ó ṣe ni pé wọ́n ó kọ́kọ́ ṣe <laughs> wọ́n á lo ọgbọ́n àgbà bí olùṣàlálá fún un so tí wọ́n bá ti ń ṣe ìyẹn obìnrin máa máa rí ọkùnrin yẹn díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ṣẹ́mọ̀ tó bá ti ń rí a máa rí pé ah òun mà ti ń rí ọkùnrin a lọ sọ fún a lọ sọ fún bí ẹ̀ ah sórí báyìí sórí pé òun náà ló ti ń rí yẹn bóò ló ṣe ń rí òun rí pé ó nífẹ̀ẹ́ òun dáadáa ìgbà tó o dẹ̀ ti rí bó ṣe nífẹ̀ẹ́ ìwọ náà ṣé wàá nífẹ̀ẹ́ ààbò òní nífẹ̀ẹ́ kò tí ì tán síbẹ̀ wọ́n á tún gbé gbèsè míì so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá máa lo nǹkan nǹkan tó dẹ̀ máa ń ríra náà wà tó jẹ́ pé wọ́n ó lè sojú lẹ́yìn ìgbà tó bá ti ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kójú ẹ̀ má tún ṣí kúrò lára ẹ̀ ojú kinní kan kì ṣí lára kinní kan ojú kinní kan kì ṣí lára kinní kan o kójú ẹ̀ má ṣí kúrò lára wọn o tó bá jẹ́ pé ẹni tí wọn ò lè rí ara wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kí àyà má ṣí àyà aṣọ funfun kì í ṣí ní màró káyà alágbájá má ṣí kò lọ́rọ̀ tá a jọ sọ ara àyà ọmọ ńlẹ kì í ṣí lẹ́gbẹ̀ẹ́ ògiri o àyà alágbájá kó má ṣí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọkàn ẹ máa máa fà sí tó. <laughs> nǹkan burúkú ni eh, ọba Solomon yìí yìí o. <laughs> ọ máa ṣe ẹni bèrè tẹfẹ bèrè ni àbí prince ní bèrè tẹfẹ bèrè. mo ní ìbéèrè tí mo fẹ́ bèrè ni. ó yá ìbéèrè. ìbéèrè mi ni pé láti mo fẹ́ bèrè lọ́wọ́ ọba ìfà ìfà gbàyé ìbéèrè mi ni pé ewé tẹ sọ yẹn ewé méjì tẹ dárúkọ yẹn ibo nìyẹn ti lè rí àwọn ewé yẹn. ewé wo. kẹni pé ọmọ àgbò kan níbi ọmọ àgbò kan níbi kejì ọmọ àdá sílẹ̀ lẹ̀ egbò máa pààyàn. ṣé ibi tó wà bí. fan. ìfẹ́ pààyàn ni. ewé yẹn ewé ewé yẹn ọmọ olúwo ni. ọmọ Ondo ni mí. táyà ìdìbò lóńdó. Ọ̀wọ̀. ẹ bá ti dé oko yín ó wà lóko yín sọ a lè rí ní other place. Ah, mo ló wà lóko yín lọ́wọ́ ṣé mi tẹ̀lé yín lóko <laughs> yín lọ́wọ́ rí ni kò síbi tẹ́ẹ̀ tí. èmi ò sí lọ́wọ́ ṣé mo wà lọ́wọ́ ọ̀dẹ́ mi ò sí lọ́wọ́ èmi fẹ́ ká dán ewé yẹn wò ni mo ṣe ń pè yín mo ṣe pé kí n gbè lọ́wọ́. ẹ ránṣẹ́ sí ọ̀wọ̀ kan bá yín já ránṣẹ́. ọlọ́run akó yorùbá ọlọ́run akó yorùbá yẹn lọ́wọ́ mugun mugun àwọn àjẹmú àwọn àjẹmú gùn ní jésù àbídé. àwọn mugun ò jẹ mugun kankan tó bá ti mọ̀ yí pé má sá lọ tó bá ti mọ̀ yí pé. ẹ má jẹ ká fi ẹ má jẹ ká jà ẹ má wọrí ẹjà. ṣe máa fowó ṣe máa ṣe máa fi ṣe máa ṣe máa fi five million bet kẹsàn owó yẹn fún kájà owó yẹn kì í ṣe lórí fídíò fún yín ṣe máa ká bet five million lórí owó yẹn lórí owó yẹn. ẹ bàbá <laughs> ẹ bẹ bá já ewé tádé ìtàlẹ́fẹ́ kó pàdé ní òun náà fúnra ẹ̀ ni a ti kówó lẹ̀ fún yẹn. ẹ̀yẹ má wọrí ìgbogbo yà ti iṣẹ́ èmi rẹ́ẹ̀dì èmi rẹ́ẹ̀dì láti bẹ́ẹ̀tì ni èmi ò tá bá ṣe five million a máa bẹ́ẹ̀tì ní a máa ṣe. Prince Adé kí ló bá wa sọ. ìṣòwò yẹn fún mi. ẹ nǹkan tó mi fẹ́ sọ fún yín ni. ẹ ta ló lè ṣe ti pọ̀nṣẹ̀pọ̀ náà yẹn kó bò ó five million àbí. èmi lè ṣe ti sọ̀pọ̀ náà yẹn o ẹ jẹ́ ká ẹ jẹ́ ká five million sí. ẹ má jẹ́ kí sọgbọ́dọ̀ bóyan o. prince prince adekele fẹ́ bá wa sọ time is going. fọ́másì fọ́másì fọ́másì fọ́másì ẹ máa ráyè kí ká ká gba yín kó má di pé ẹ ní í ṣe. ọba ọba ifá àgbáyé mo fẹ́ bi yín question kan sá. ìṣèjọ́ tí mo ní ráyè iṣẹ́ ara mi ni mo ń ṣe. oògùn oògùn ìfẹ́ tẹ̀ sọ yìí ṣé tá ẹ bá ṣe fún wọn <clears throat> wọ́n bá ṣoògùn ìfẹ́ fún wọn ẹ mọ̀ pé wọ́n máa ní gbòògùn máa ń ká tó bá wá ká lójú wọn ṣé wọn ní fira wọn dẹ̀ because wọn willingly love ara wọn wọn lọ ṣoògùn ni. nǹkan tèmi gan fẹ́ try láti mọ̀ gan nìyẹn torí ẹni tí ò nífẹ̀ẹ́ èèyàn tá a kàn ń gbọ́ nínú fíìmù táwọn wò ló bá wá ká ìgbà wo náà ní fira wọn lẹ̀ àbò possible kò má kà for life. ó depend náà ẹnu mo sọ pé oríṣiríṣi ni mo ní ẹ̀yìn ìwà tó jẹ́ pé tọkọ gan lọ́jọ́ lọ ṣe tó ìyẹn ò kí ń ká. èmi ò believe pé kò ní ká ilé tó bá jẹ́ ọkọ àtìyàwó ló lọ sí ìyàwó lọ́jọ́ ṣe kò ní ká kò ní ká ikú nìkan ló lè yà yín ẹ kì í yẹn ò pé ẹ̀ ní máa jà o ìyẹn ò pé ẹ̀ ní lè lù tó bá ṣìwà wo. but what of eléyìí tó jẹ́ pé ẹnìkan ló lọ ṣe. Eh, eh. ẹnì kejì ò nífẹ̀ẹ́. ẹ irú yẹn ẹ máa gbọ́ ṣe mọ̀ pé yorùbá film translation sí oògùn wa ó yàtọ̀ sí pé bóògùn wa ṣe ń jẹ́ so mentality táwọn èèyàn ti fi ń gbé oògùn wa ó yàtọ̀ sí bí oògùn wa ṣe jẹ́ nǹkan tó ń jẹ́ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé oògùn fẹ́ràn oògùn fẹ́ràn náà ló ń ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ ń wẹ àwúre bẹ́ẹ̀ wẹ àwúre lẹ́ni kò ní ìpè títí tẹ́ẹ̀ fi kú làwúre yẹn ó ṣiṣẹ́ tó bá tó stage kan àwúre yẹn iṣẹ́ àpin ẹ tún ṣe mí. Hmm. n tí mo fẹ́ fàyọ gan lẹ́sọ yẹn tó tíṣẹ́ tíṣẹ́ oògùn ìfẹ́ ẹ bá pin àwọn méjèèjì bá bá tiwọn lọ. eight thread tó máa wà láàrin wọn máa wá pọ̀ gan. Jos Mali Jos Mili are you here? Jos Mili. àmì ẹ̀ àmì ẹ̀. kí lẹ fẹ́ béèrè kí lẹ fẹ́ bá a sọ. very good. Ìbéèrè tèmi fẹ́ béèrè ni pé nípa ọ̀rọ̀ ògùnfẹ́ yẹn náà ni o. Ẹ go Pé on. mo pàdé ọmọ kan ní Instagram, so mo wá like ẹ, mi ò tíì rí sójú. Mi ò dẹ̀ mọ ibi tó ń gbé. Báwo mo ṣe lè ṣe yẹn? Wàá ra gift ni, wàá ra gift wà wá ṣe wébìlì ẹ̀ sí. Èwo ló ń jẹ́ yẹn? wàá máa ra gift fún o lè ra iphone fifteen pro max wàá send ẹ̀ sí a mọ̀ pé wọ́n lo send ẹ̀ sóhun wàá call attention ẹ̀. ok kan tí mo fi lè <laughs> irú nísìn ìyàwó Davido gẹ́gẹ́ ló wù mí lọ́sẹ̀ ṣe wedding lánàá. o bá ra mọ́tò bíi mọ́tò four hundred million wá fún tó máa ju ilé ìtọ́kọ̀ ẹ̀ fún. Eh, prophet a sọ̀rọ̀ Jésù. prophet bàtẹ́mọ̀ pé ẹ̀ ní ìkànsí wáyé tẹ̀sán máa send request síbi. èmi nǹkan tí èmi dúró dè nísìnyí ni wípé ọlọ́run akọ́ gbọ́ àmọ̀ ẹ̀sìn tèmi ni wípé nǹkan tá a bá mọ̀ pé ó real tó wà ńlẹ̀ ẹ jẹ́ ká kó síta ká test yẹ. ọba Solomon kí nǹkan tí mo sọ yẹn mi ò sọ tẹ́lómi o ní tèmi sọ yẹn pé tán bá bu lẹ̀ ẹni tẹyin bá tẹmọ́lẹ̀ yẹn ó rí tó bá lè tẹmọ́lẹ̀ àṣìkò wà ilé sọ yẹn hmm. ó pín sọ́nà méjì àríkẹ́míkà téèyàn lè tẹmọ́lẹ̀ tó máa kú fa ọrùn ẹ̀ símú tó máa kú. bóyá ara ewé tiwa náà ti gẹ̀ẹ́tì ẹ̀ àpò kalẹ̀ náà ni ẹni àwa ẹni àwa ẹni àwa dàálẹ̀ ẹni bóyá ó dẹ̀ máa tẹ̀ mọ́lẹ̀ nítorí èmi ò mọ̀ bó iṣẹ́ èyàn ò tí ì fà á símú lójú mi rí. ọba ṣàlìṣebí eléyìí kó má jẹ́ pé mr ọba ifágbayì ló máa gbo ewé yẹn. àwọn èlé wọn ò ní júwe ewé yẹn fún anybody wọ́n fẹ́ lọ ra kíní yẹn ní fámásì níṣẹ́. àgbà yẹn o àgbà yẹn o ẹ máa sọ ewé yẹn fún ẹlòmíì ẹlòmíì ló máa lọ já ewé yẹn ẹ dẹ̀ máa rí nígbà tó bá ń já. ẹ̀yin lè sọ ewé yẹn kí fúlàmì ṣe ewé yẹn kí wá já. Eh, eh, eh. ṣóògùn ẹ̀yin jogún oògùn yẹn nílé yín ni ẹ fẹ́ kọ dání. èmi á ṣe ní ṣẹbẹ́ ní kò sóògùn Yorùbá ni. ìbẹ̀rẹ̀ pé máa ń kọ́yàn lóògùn ni ó yẹ kẹ́ lè sọ náà tó bá ń ṣọ̀ pé nǹkan bá bá lè máa ṣe. ẹ má wọrí. so nínú gbogbo oògùn tẹ ní pátápátá ìyẹn ṣé wọ́n ṣe ṣé èèyàn kan ṣe ẹni ṣe bí wọ́n ló fẹ́ tẹ̀sì ẹ̀ ò pé kán fi ẹ́ tẹ̀sì eh, ẹ̀ ẹni pé òun bẹ̀rù náà. màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ five million sí màá sẹ́ gbẹ̀yìn nìkan lọ ṣe fún ẹ ìbẹ́sẹ̀ gbẹ́ máa fún ẹ máa sorúkọ ewé yẹn sí. ẹ máa sorúkọ ewé yẹn ní sá o. pé máa jà lè ṣe bẹ́sẹ̀ gbẹ́ sọ ibi gọ̀dẹ̀ sọ́ọ̀sì ni. ìjà máa sorúkọ ewé yẹn ipa máa jà fúnra wa ni. ọba solomon ṣe mo ní màá dárúkọ ewé fún yín ẹ sọ bẹ́ẹ̀ ẹ ló wà lù ẹ ló wà lù wọn. ẹ ló wà lù wọn. wọ́n ní ewé yìí wọ́n náà máa gbó lọ́tọ̀ wọ́n máa gbó lósì wọ́n náà máa gbó lọ́tọ̀ wọ́n á gbó ilé lọ́tọ̀ wọ́n wá sọ fún mi kẹ́ẹ̀dá mọ́ra wọn kẹ́ẹ̀dá mọ́ra wọn kẹ́ẹ̀dá sílẹ̀ lẹ̀ ẹ wá tẹ̀ kọjá nǹkan tá a sọ fún yín nìyẹn bọ́ẹ̀ ni kó wà lù wọ́n lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká fi ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ ní kó ló wípé yàtọ̀ sí ilé tẹ́tù sọ yẹn ṣé mi tún wà. ẹ jẹ́ ká ṣe ẹyọkan yẹn mi ó lè kù bọ̀ ẹyọkan yẹn ẹ ló eh, ìdí tí ṣe rí ẹyọ kan yẹn òkè òórùn kí ni ẹ lè yẹn kàn máa fà sí mọ́ àbí. kì í ṣe òórùn sẹ àní tó bá ti gbó tán tó bá gbó papọ̀ tó bá kó gbogbo ẹ̀ papọ̀ tó ń gbó ẹni tó ń gbó yẹn máa kú ni so kì í ṣe pé bóyá pé bóyá. so ẹni tó tún gbé ẹni tó tún gbé yẹn náà máa tún kú. ẹ bá ara rẹ fẹ́ wá gẹ̀ẹ́tì oògùn nígbà tẹ́ tó gbó ti kú. òun náà ló sọ pé wọ́n gbó lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n gbó lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n gbó gbé sọ́tọ̀. ìrọ̀lẹ́ ọ̀fẹ́ yé mi mọ́ o ó ń lóye yín ẹ má lo ẹ má lo àìsíà ẹ má lo àìsíà ẹni tó bá tún gbó tún bá tún gbó náà. nígbà tẹ́ni tó bá gbó bá ti gbó bá ti bá róògùn. ẹ máa gbọ́ ìdí tí mò ń sọ fún yín pé tá bá kó gbogbo ẹ̀ papọ̀ ẹ má ó ti ń sọ́dọ̀ ọ̀rọ̀ ọmọdé jàre tá bá kó gbogbo ẹ̀ papọ̀ tá bá ní kẹ́ni ẹ gbó gbogbo ẹ̀ papọ̀ ẹni tó ń gbó yẹn máa kú. ta ni ọmọdé lójú yín ó lẹ́gbẹ́ ìwọ̀gbọ́ ẹ̀ mọ̀ ẹni tó bá ń sọ̀rọ̀. Thomas Adékẹ́ ní sùúrù <laughs> ah ebi reality la wá wá síbí yìí náà. Ah, I can drop a performance yìí èmi rò pé no no the way before you. mo ń bá mo ń bá dùn ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀. kọ́lá tó gbogbo ẹ̀ sínú ke gbogbo ẹ̀ pátá àti tọ̀tún àtòsí ẹ̀ tán bá dà papọ̀ tán bá ní kẹ́ni ẹ gbó ẹni tó ń gbó yẹn máa kú ni but tán bá fẹ́ ṣe ká lè fi ṣe experiment tá a fẹ́ fi ṣe wọ́n á gbo eléyìí tí ó jẹ́ pé kò gbúdọ̀ papọ̀ méléyìí yẹn wọ́n á gbo òun lọ́tọ̀ wọ́n á gbo eléyìí náà tí ò gbúdọ̀ papọ̀ yẹn wọ́n á gbo ilé náà lọ́tọ̀ wọ́n á wá gbé fẹ́ni yẹn o ibi tá a bá wá fẹ́ fi lò gẹ́gẹ́ bí location so ẹnìyàn wá gbé méjèèjì yẹn á wá tú papọ̀ á wá tẹ̀ kọjá ó tán. ok ẹnìyẹn fúnra ẹ̀ ló máa dà á lẹ̀. ẹni tí ó fẹ́ fi àìsàn experiment yẹn ló máa dà á lẹ̀ àwọn náà lè dà lẹ̀ but torí pé mi ò fẹ́ lọ́wọ́ sí ẹnìyàn á kó fún méjèèjì a lè ṣe sínú ke bọ́túbọ́tú wọ̀tà kankan á wá tú lẹ̀ á wá tẹ̀ kọjá. ó lè lọ jẹ́ tí a náà tear gas bí báwo ṣé mo mọ̀ nǹkan ń parí tear gas ni tear gas kì í pààyàn gan tó wáyé pé ti tear gas. problem tí mo ní pẹ̀lú ọ̀rọ̀ tá ń jiyàn yìí mo máa ń láì kí n máa wádìí kàdàdà kí n tún ṣe ká ní pé nǹkan tó jẹ́ bí ewé ni. ok ṣe mọ̀ pé ẹ máa gbọ́ ṣe mọ̀ pé egbògi wà tó yẹ pé téèyàn bá rùn báyìí tó bá gómi ẹ̀mí ó máa kú ṣé ó tún wà. ó wà ná yes ìyẹn wà. ẹ mo ń sọ ẹ wá ń sọ̀rọ̀ ẹ wá ń sọ pé kínní a ní egbògi egbòogi ewé irú ewé igi ewé àgbo lọ́tọ̀ àgbo lọ́tọ̀ ẹni á dálẹ̀ á dẹ̀ tẹ̀ kọjá ó tán nítorí tí mo gbàgbọ́ wípé tán bá mú egbòogi tán bá rùn ní pákó tẹ́ni ẹ bá gbé tọ́ ẹ̀mí á kú ẹ má wọrí ẹ jẹ́ kẹ́ fomas àbí kí ló ń jẹ́ yẹn ẹ jẹ́ kó wá ṣe léyìí tá à ń sọ yẹn èmi á provide àwọn nǹkan yẹn màá ṣe. ó dáa ok eléyìí tẹ́ sọ yá ọ̀sẹ̀ ó yá ẹ̀sọ́ ẹ̀mí. ilé tèmi fẹ́ ṣe nìyẹn o fẹ́ kó kú ni eh, ẹnìbọdì ẹ kó kú sódà tó wọn máa bẹ̀rù oògùn àwọn bàbá wa. ìyẹn ò kì í ṣe oògùn ìyẹn ò kì í ṣe oògùn. ọba solomon ifá ọgbà jàgùmọ̀lẹ́ olólòdì ọ̀run oògùn ni. ok tẹ bá pè yẹn ní oògùn kí lẹ fẹ́ pé wèrè pè. wèrè pè ẹ máa gbọ́ ok ok tó wá pé ẹ fẹ́ sọ̀rọ̀ wèrè pè kí lè kí lè kí ni ká pe ewé iná. ewé iná. Eh, kí ni ká pe ewé iná kí ni ká pe ewé ẹ̀sìsì. ewé náà ni kí ló ń ṣe. ṣé ká fi ewé náà ra yín lára ká fi ewé náà pa yín lára. it's a natural that is one is a natural power. ẹ̀yin lẹgbẹ. ṣé ó wà ní London àbó wà lamẹ́ríkà abẹ́jẹ́ Canada kẹrẹ́wé náà rí. ọba àfàgbà nǹkan tá à ń sọ nípa àwọn yẹn ò kí ń ṣe spiritual spiritual something lọ́ba ń sọ. spiritual something. spiritual lọ́ba ń sọ. ọba Solomoni ṣe ti réwé iná lamẹ́ríkà rí ṣe ti réwé iná tó wù ní Canada rí. tó bá kanra wọn tí èèyàn tí anybody tí anybody bá tẹ̀mọ́lẹ̀ kọjá bóyá títẹ̀mọ́lẹ̀ yẹn ló ń ṣiṣẹ́ o bóyá òórùn ẹ̀ ló ń fà símú o èmi ò fà símú rí mi ò sì tẹ́ kọjá rí ṣùgbọ́n bí mo ṣe kọ́ nìyẹn tó bá ti tẹ̀mọ́lẹ̀ ò máa kú ṣá. ìyẹn ewé náà yẹn. ewé iná kan eléyìí tèmi ń sọ fún yín pé ewé pé n ta máa pò papọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yẹn tẹ́ni á dà á lẹ́yìn so èmi ò mọ̀ bóyá tó bá tẹ̀ ló máa jẹ́ kó kú àbí fífà símú ló máa jẹ́ kó kú bọ̀ èmi ṣàmọ̀ pé tó bá ti lè dálẹ̀ tó dá papọ̀ tó dálẹ̀ tó bá ti lè tẹ́ kọjá ó máa kú. tí ẹ̀yin lè dá sílẹ̀ kèmí tẹ́ kọjá. èmi ò lè dá sílẹ̀ mo lè gbé fún yín kẹ́ ẹ̀ dálẹ̀ kẹ́ ẹ̀ tẹ́ kọjá. síbẹ̀ yín lè fẹ́ lé kan sílẹ̀ fún mi. kí ni ti yín mo lè àní màá gbé fún yín kẹ́ ẹ̀ dálẹ̀ kẹ́ ẹ̀ tẹ́ kọjá. ẹ̀yin lẹ máa dá nǹkan tí ẹ gbé sínú ìgò sílẹ̀ kí sèmi ló máa ṣẹbẹ́ mi mo gbé ṣẹbẹ́ yín lẹ nípa oògùn mi ò ṣeṣẹ́ mo á ṣe é pàá gbé fún yín ó lè jẹ́ pé ke la máa sí anything. ok mo ti gbọ́ ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká máa sírò ẹ ká máa ẹ kí ti máa nípa because kíní yìí ń sọ tó jẹ́ pé ẹni tó lóyún sínú oyún dẹ̀ máa wálẹ̀ lójú ẹsẹ̀ nú ẹ̀. ó pọ̀ ìyẹn wà. tí ó kè ṣé òyìnbó ló kọ́ wa. ìyẹn ewé nìyẹn. ọba ọba ẹ̀ ń wá ẹni ń wá ènìyàn kì í sọ̀rọ̀ wáìnì là ń ṣe iṣẹ́. ẹ máa sọ pé lọ́wọ́ òyìnbó nú lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé nǹkan wà tí mo oògùn wà tí mo lè bù fún yín tó yẹ pé tẹ́ bá lò ó sí sí sí sí sí láti ẹnu yín lẹ ti jẹrà dénú. ó wà. ìyẹn ṣe spiritual. mo rò pé ẹ ti mú bó alóògùn kì í ṣe spiritual. alóògùn combination of herbal and root òun sọ pé kì í ṣe spiritual ṣé à ń sọ̀rọ̀ pé a fẹ́ pe nǹkan fún yàn ni ṣé mo ní mo fẹ́ pe fáni. combination of herbs ni. bó ṣe mọ̀ pé laughing powder wà laughing powder wọ́n bá fẹ́ powder sí yín báyìí ẹ máa máa rẹ́rìn ṣe mọ̀ pé wà. ọ̀nkú ọ̀nkú powder wà. ọ̀nkú èmi ò bá yín sọ̀rọ̀ kankan èmi sọ wípé tá a bá kó àwọn ewé kan papọ̀. we are talking about spiritual nǹkan tó bá ń ṣe ń bì báyìí lórí program ọba ni wípé àwọn nǹkan tó jẹ́ spiritual ṣòótọ́ ni ṣó ń ṣẹlẹ̀ kì í ṣe. àbá ah, na kíní sí. a ní oògùn a oògùn kí là ń pè lóògùn. no combination of herbal and root ni. Eh, ọba ìfàgbáyé eh, ọba ìfàgbáyé ti fẹ́ máa jà náà a ò jà. mi ò jà ó ń sọ no ọba Solomon mi ò jà ohun yìí ti fẹ́ máa le. ó yá má bínú. tó ikọ̀ tá à ń sọ ni wípé kíní ikọ̀ tèmi ń sọ rí kíní ìta bá nà sí kíní yìí báyìí ló máa ṣẹlẹ̀ ikọ̀ tá à ń sọ ni kì í ṣe pé bóyá àtẹnudọ́ tá a bá sọ. èmi ò lélẹ̀ ìta bá nà sí kíní tó lè bá ń jà yín lóko yín tó lè bá ń jà yín lóko yín níta ẹ lè ṣe tàbí ẹ fẹ́ gba ilẹ̀ kan lọ́wọ́ ẹnìkan tó jẹ́ wípé ilẹ̀ yín ẹ fìnà bẹ̀dẹ́ tọ́ni ẹ bá rọlù ìfìnà yẹn òkú lẹ́lẹ́jà ń tà. òkú tá a bá fẹ́ wá gba ilẹ̀ yẹn tó bá yẹ pé ilẹ̀ la fẹ́ fi gbà tàbí ẹnìkan jì kan wá lóko ta ló máa da kíni yẹn sílẹ̀. ẹni tó fẹ́ ẹni tó fẹ́ lóyún náà ló máa dà á lẹ̀ kò ní gbàbẹ̀ ah. kọjá. kò yé yín from example ṣe wọ́n jì kan mi mi ò dẹ̀ fẹ́ kàn jí mọ́ eh. afẹ́ lọ gbé kíni yẹn síbẹ̀ báwo máa ṣe báwo la máa ṣe set kíní ẹ̀ síbẹ̀. ṣẹ́rẹ́gbò jẹ́rí ojú ọ̀nà tó wọlé síbi bẹ̀ hmm. ojú ọ̀nà tó wọlé síbẹ̀ yẹn náà náà máa dá sí dẹ̀ pọ̀nà dà ń bẹ̀. bọ̀dẹ̀ sọ́lẹ̀ kan wípé ẹni tó bá dá sílẹ̀ pé máa kú bẹ́ẹ̀ ò lè <laughs> sílẹ̀. àmì ìsọpẹ́ ni tó tó bá sílẹ̀ tẹ̀ kọjá ẹni ẹ ẹni sẹ́wọ̀n pé mi fẹ́ràn ló máa. ẹ mo ò lè lọ́wọ́ sí èmi ò lè bá yín lọ́wọ́ sí èmi ò lè ní ọwọ́ sí kémi ò dálẹ̀ fún yín. ma change the topic sir we have more interesting topic. èmi á ṣe fún yín ẹ dálẹ̀ wá tẹ kọjá ní tí mo sọ nìyẹn ọ̀rọ̀ mi ò lè yí padà. ó dáa ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ but tí oògùn ọ̀fẹ́ yẹn ẹ ò máa ń pa ẹ̀. mi ò tiẹ̀ ní mi ò ní ó wà nú àwé mi ò ṣe rí kí n confam ẹ̀ rí. ó dáa tí Eh, tí mọ́tò yẹn kọ́ tí àgádágodo pé kí mọ́tò má ṣiṣẹ́ yẹn kọ́. èmi ò tí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò tiẹ̀ ní mi ò ní mi ò lágádágodo mi ò sì sọ fáwọn mi ò sì sọ fáwọn èèyàn mi pé mo ní torí tèmi ò bá ti confam èmi náà èmi náà èmi náà gíràn ju yín lọ. ok ṣe lè sọ pé kéèyàn jókòó sójú kan kó máa kó máa lọ pé ẹ mọ̀ pé àwọn àgbà àtijọ́ máa ń sọ pé tẹ́nìkan máa fẹ́ jalè níbì kan wọ́n á ní kó jókòó tójú dẹ̀ máa fi mọ́ ẹni òní kúrò ńbẹ̀ tọ́lọ́pàá fún wa mú bẹ́ẹ̀.

èèyàn ò ní kú èèyàn ò ní kú ilé ò ní. èyí tó máa fi kú yẹn gẹ́gẹ́ ló wà lọ́wọ́ àṣẹ kó kú. àṣẹ ti kú. kú náà. mo máa ń ẹ mọ̀ pé bá ti gbàgbọ́ ó gbúdọ̀ sọ pé ká fi ẹsẹ̀ experiment fọ́másì àdìkílọ́ jẹ́ ìmọ̀ fẹ́ kó wá ṣe experiment yẹn èmi fún ara mi á kò lè kú ẹ̀kọ́ egbe tẹ̀sán ẹ̀kọ́ jamula ni. mi ò jamula mo fi ifá ládébúra tí bá ti parọ́ fún ẹ tó o bá ti sọ pé wàá volunteer ara ẹ a máa choose location á jẹ́ èrè ẹ̀kọ́ èmi ò irọ́ mi ò jamula ẹ̀kọ́ farabalẹ̀ ọba mi dáadáa èmi ò ń jamla oògùn mi ò ń polówó oògùn lọ́wọ́ program dada mi ò ń polówó oògùn mi ò ń sọ pé oògùn báyìí kàn fáàmù mi bọ̀tí kan tí mo sọ fún ẹ̀yẹn tó o bá ti ṣe tó o bá ti kú mi ò ní ṣe wàhálà ọmọ. ọba ṣe fẹ́ kí ṣe fẹ́ kí kú ni. ẹ ẹ gbọ́dọ̀ kú láyé. àwọn pé ayé náà ẹ mọ̀ pé àwọn tó bá lè fi ràn án lẹ̀ láti ṣe experiment ó lè kú náà. ìmọ́lẹ̀ àgbẹ̀ ló ń jẹ́ pé ṣé mo fẹ́ kó kú kẹ́. ìmọ̀lẹ̀ on mute. o ṣẹ̀mí náà o ṣẹ̀mí ṣùgbọ́n tó bá ní pé kò sí. ẹ káàbọ̀ kí ni ìwé kú. question tí mo fẹ́ béèrè ó yàtọ̀ sí eléyìí tí wọ́n sọ like question tí ẹ jẹ́ ká hold on. ó ń bọ́ àmọ́ ìdìbò mo fẹ́ béèrè. mo fẹ́ béèrè pé like ṣé wọ́n gbà like kí ni wọ́n understand nípa recalculation like wọ́n máa sọ pé àwọn èèyàn máa ń wáyé like wọ́n máa ń wáyé wá wáyé wá lo time báyìí wọ́n á kú wọ́n á tún wáyé like. èmi ni rẹbẹ èmi ni èmi ni fi ń simple sí yẹn èmi ti wáyé lẹ́ẹ̀mẹ́ta rí so that is all. ẹ wọ́n wá nípa àwọn kan wá wáyé wá ní karma debt like pé bóyá nǹkan tó bá ń ṣẹlẹ̀ fún wọn pé karma debt wọn ni wọ́n ń san àbí like kọ́ bá mi ọ̀nà náà mi. ọba ìfagbáyé ló lè dáhùn yẹn òyìnbó ti wà nínú ẹ̀mí òbí bẹ́ẹ̀ gbóyìnbó. ok pé bí atẹ́yàn bá wáyé tó bá ti kú rí tó bá tún ayé wá pé tó bá wá ń jẹ̀yà so àwa jẹ́ pé èrè ìjìyà ẹ̀ṣẹ̀ ilé tó ti ṣẹ̀ ní ayé tó ti kọ́kọ́ wá ló wá ń jẹ. bẹ́ẹ̀. ok um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé nípa ẹ̀kọ́ táwa kọ́ ẹni tó bá wáyé rí tó bá kú a ò ní kò ní ní ìrántí rere mọ́ ó lọ tú ìpínyàn so ìyẹn ti ìyẹn ti kú ìròyìn ìbàjẹ́ tí wọ́n máa bàjẹ́ náà ni wọ́n máa bàyẹn jẹ́ so but ó máa lọ recarnate lóòótọ́ ó máa lọ recycle let me use recycle ó máa lọ recycle á wá di èèyàn míì padà á tutù ayé wa á tún wá lóògbà So so àwa tiẹ̀ believe wípé àwa kì í kú pátápátá mọ́ ẹlòmíì àwọn pé tóun bá ti wá lẹ́ẹ̀mẹ́ta pé ìmọ̀ sọ pé tóun bá ti wá lẹ́ẹ̀mẹ́ta ni ò ní wá mọ́ rárá òun náà ló máa máa wá so gẹ́gẹ́ bí ìmọ̀ ẹ̀kọ́ tèmi tèmi kọ́ ṣe mọ̀ pé kí ni mythology ni is mythology uh, uh, taught kò ń ṣe nǹkan tó yẹ pé a lè sọ wípé ó dá mi lójú even ọba Solomon tó ń sọ pé òun ti wáyé lẹ́ẹ̀mẹ́ta kò lè sọ wípé òun gangan lòun tó ń sọ yẹn but bóyá nínú bó ṣe ń rí òye àti tàntàn pa fún ó possible but àwọn kan wà tó jẹ́ pé wọ́n tún ní ẹ̀bùn débi pé wọ́n á máa máa rí àwọn àpẹẹrẹ tán ti ṣe rí wọ́n á tún máa máa rí lára ẹ̀ pé bó ṣe ń ṣe ń gbà ẹ̀ náà lélẹ́yìí ok a jẹ́ pé bóyá èèyàn tí nǹkan bá ṣẹlẹ̀ sí kì í ṣe pé bóyá èrè iṣẹ́ tó ṣe ní first life ẹ̀ ló ń jẹ ó kàn. nípa nípa ẹ̀kọ́ tí a kọ́ spiritual aspect of Ifá tó bá tó bá níjìyà tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn ajogun kan lè bẹ̀ wò fún hmm. àṣìṣe kan tó ti ṣe fún nǹkan ọ̀tọ̀ kan rí kì í ṣe pé láyé ìgbà kan ó lè jáyé ìsìn tàbí kó jẹ́ pé àṣìṣe tàwọn òbí ẹ̀ kan ni ìjìyà wa ń dé bá eléyìí for example ẹni tí bàbá ẹ wà nípò ọ̀gá iṣẹ́ níbi iṣẹ́ kan tí bàbá ẹ dẹ̀ fi ìyà jẹ àwọn tó kéré sí ìgbà yẹn tí bàbá ẹ ti wá kúrò nípò yẹn. ẹ dọ́bù táàpù ẹ dọ́bù táàpù ẹ dọ́bù táàpù. tóun náà bá wá padà wá di ẹni tí òun náà wáṣẹ́ lọ tó wá lọ rìnnà pàdé àwọn tí bàbá ẹ ti fi ọ̀nà àìtọ́ rẹ́jẹ àwọn yẹn tán bá ní ẹ̀mí ìgbàgbé àti ìforíjì tó péye wọ́n fi ìyà jẹ ọmọ yẹn náà ṣe mọ̀ pé kì í ṣe òun ló ṣe ẹ̀wọ̀n bẹ́ẹ̀ yẹn. so èrè wà ìyẹn yẹn là ń pè ní ìbẹ̀wò àwọn ajogun. ajogun kì í ṣe. nǹkan tẹ ṣáà fi yé mi pé báyìí téèyàn bá ti kú gbogbo nǹkan ẹ ti ó ti papọ̀ ó ti lọ bá yẹn the only thing pé so ẹ ló kàn máa recycle right. yes òun kò dẹ̀ ní ní ìrántí rere mọ́ tó bá yẹ pé wà búburú ló tó bá sì jẹ́ pé wà rere náà ni ìròyìn rere la ó máa ròyìn rẹ̀ so àwọn ká máa sọ̀rọ̀ eh, Awólọ́wọ̀ ní dáadáa Awólọ́wọ̀ ti lè darapọ̀ mọ́nú ayé báyìí ká tuntun jọ máa lò gbà ṣùgbọ́n a ò lè sọ pé lágbájá ni Awólọ́wọ̀ hmm. ṣùgbọ́n à ń rọ ẹjọ́ ṣáájá pé Awólọ́wọ̀ bá kọ ibi ire sí wọn wọn máa ròyìn Awólọ́wọ̀ ní dáadáa àwọn tí bí Abacha kọ ibi búburú sí wọn wọn máa ròyìn Abacha níbi búburú sínú sóòsì níbèrè ni. no ọ irọ́ ọba irọ́ mi ò níbèrè mọ́. wo ti fẹ́ máa lọ lé ni. ẹ wo time nine thirty eight la wà. àwa ti wà ní. ẹ wo time ẹ wo bí. two thirty eight làwa wà ní. alẹ́ làwa yìí wà nine thirty eight. ọ̀dà so ta ló tún níbèrè tó fẹ́ bèrè lọ́wọ́ àwọn olúwawo olúwawo tó wà lókè. Ah máa nìkan sì wá ń bí nù. ẹ formas ikọ tèmi kan máa sọ fún yín lórí ọ̀rọ̀ àwọn oògùn àtijọ́ yẹn ni wípé ẹni oògùn tí a bá ti sọ̀rọ̀ nípa ẹ̀ tí àwọn aláwọ̀ yẹn bá ti ń wá ọ̀nà tó fẹ́ fi jàbọ́ tí kò ní lè fi sí àyè láti sí ẹgbàá pé kí nìyẹn ò exist. ṣé bóyá ilé tí mo sọ inú ẹ̀ sísè àbí. E, ilé ìtẹ́sọ yẹn wà nọ́mà ìyẹn ò kì í ṣe spirit it's a physical subject. o bọ̀tẹ́ ewé àtegbò ni. ẹ ewé àtegbò yẹn ká tó lè mọ̀ pé ó confam ẹ máa sọ ẹ máa ẹ máa fún ẹ máa tẹ́ ẹ bá lè fún wa ẹ máa gbó níṣojú wa a lè mọ̀ pé ewé àtegbò ni. Ah, ok ẹ mo lè gbọ́ lójú yín náà. ọ̀dà ikọ̀ ló ṣẹlẹ̀ ni wípé ẹni ẹ̀ lè lo ilé. Okay níbo la fẹ́ lò tá a bá fẹ́ ṣe kínní yẹn. ẹ wá location ni òkèèrè lẹ́rẹ̀ẹ́sẹ̀ yìí sì. ṣebí atẹ ní ká lo ewúrẹ́ ẹ̀ẹ́dẹ́gbà. a ní mi ò mọ̀ bóyá wọn tó kéta bá lo fewúrẹ́ tí yóò bá pe wúrẹ́ ńkọ́ ẹ lóògùn babaláwo yorùbá kò ṣiṣẹ́. àwọn bàbá wa òun fi mú ewúrẹ́ òògùn olè tó bá ń dà wọ́n láàmú àti ẹni tó bá fọ́ fọwọ́ lágbá wọn lójú gba dúkìá wọn náà máa ń ṣe sí. bọ̀ dádì tó wà lókè yẹn wọ́n láwọn oògùn yẹn pé àwọn ọdẹ ló ń lò láyé àtijọ́ láti fi mú ẹranko. kí ló ń ṣe yín náà? ṣe bọ́ọ̀nà tó dẹ́mọ̀ sí láti fi lò lòun ń lò bóyá ṣé títọwọ́ tèmi ló ń sọ ni àbí irúfẹ́ so Adeleke kí ni ìbéèrè yín. ẹ kálẹ́ sà. ẹ káàbọ̀ kí ni question ìbéèrè mi ni pé a máa ń wọ́n máa ń sọ pé wọ́n máa ń fẹ́ atẹ́gùn báyàn as in bóyá wọ́n máa bu powder sọ́wọ́ wọ́n á pe orúkọ èèyàn yẹn sí i wọ́n á dẹ̀ fẹ́ ṣé ó rí ìwúlò òótọ́ ṣó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ because i test yín wò nísìnyí kẹlẹ kọ. kọ́ má test mi wò kọ́ test mi wò kò béèrè ni. ó dáa ó yá ọba ifá gbayé ó yá ẹ dá wọn lóhùn. pé kí ni. ó yá padà béèrè question yẹn wọn ò gbọ́. mo ní wọn máa ń sọ pé tó bá fẹ́ atẹ́gùn síyàn as in bóyá kan bu powder kan sọ́wọ́ kó pe orúkọ èèyàn sí wọn á fẹ́ atẹ́gùn. wọn á pẹ́ tó á fẹ́ sí atẹ́gùn. yes. pé sórí. bẹ́ẹ̀ ni number one ó rí secondly kò rí ìdí ni pé ìdí tó fi jẹ́ kó rí rèé èmi náà gbọ́ páwọn èèyàn sọ pé ó rí èmi ò tí ì sa powder? kí n fẹ́ páúdà sátẹ́gùn kí n gàdàbà. ẹ kálẹ̀ wọ́n bá. kí ni ìbéèrè tí yín ìbéèrè mi ò lọ fà n fẹ́ kọ dá jẹ kọ dá wọn lóhùn ìbéèrè tí wọn ná n fẹ́ nǹkan fẹ́ ní sí. wọ́n ti dá wọn lóhùn wípé ó rìlì àbí kò rí ó rì láwọn apá kan kò rí láwọn apá kan that is the answer so kí ni ìbéèrè tọ̀dọ̀ yín. ok ọba wọ́n ní pé wọ́n máa ń ṣe oògùn owó ṣé oògùn owó yẹn máa ń rí lóòótọ́. mi ò sí rí àwọn tó bá ṣe ló lè mọ̀. kí lẹ sọ. àwọn tó bá ń ṣe oògùn owó ló lè mọ̀.